كأيوب إذ عافيته بعد بلواه وما كان من ربه فإنك ربه وما كان من مولى فإنك مولاه وأنجل لنا منك المطار كلها وحقق لنا فيك الذي قد رجعناه وأسبل علينا بالله سترك من السوء والمكروه ما نحن نخشاه وأنزل علينا العز يا من بعزه آمين وأنزل علينا الفضل يا من بفضله آمين وأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى لكم لموسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما وما زادهم إلا إيمانا وتسليما أعانكم الله Topiki ẹ̀sọ́ àti táìmù. Ẹ̀sìdà second NC. topic time Uh, eh, ẹ̀ẹ́dùn. Ẹni ó yẹ kí wọ́n kó sọ lórí ìrìnà pé tilẹ̀. Ọ̀yá ọ̀dọ́gbọ̀n yìí. So, uh, in regards to the lecturing, supplication and spirituality in Islam, strengthen the bond with Allah. Supplication and spirituality in Islam, strengthen the bond with Allah. Àjọ àṣe ní ti ọ̀rọ̀ ní ti tó bá ti àgbà náà tàbí ìlú. ìtúbọ̀ rẹ̀ mọ́ olùgbé tí ọlọ́ọ̀ṣẹ́ ṣètò àyíwá ní ayọ́gbára tó wà agbára tí àkóso mọ̀ nínú Islam ìṣẹ́jú mélòó sá ìṣẹ́jú mélòó aláwọ̀ الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته أقول فوق بردة سوان المسلمين الحمد لله أطلت ورحمتني كما تقول فان النبي صلى الله عليه وسلم أن يبادر الأسباب من جكة في مقايد آمين الله يكلم لنا النبي مجرد يسيح فوق آمين báni kí ànábì ọ̀dọ́rin àti sọ̀hábà rẹ̀ ọ́kẹ́ àwọn kan pẹ̀lú ànábì bàbá àti ìyá wa kẹ́ wọn pẹ̀lú ànábì dákun mẹ́jẹ̀ wọ́n rí pàjú àwọn tó ti mú sọ́dọ̀ nù wọn tí wọ́n kúrò ilá ìlànà ìlọ́gbọ́ Muhammadu Rasulullah bá ní gbàbọ́ wọn wọn dà ní kàṣí rẹ̀ nígbà lẹ́tọ́rà sí wa mọ́ ju àwọn ìbí wa lọ ṣùgbọ́n bàtà sí alùpùránì tọ́lọ́ fún ànábì ìta bá ń bẹ̀ ni pé òbí òbí ni ó ju òwò ni lọ bàbá àti àwa wọn ju àwọn àfa àwa lọ lọ́dọ̀ wa ọlọ́run bá ní wọ́pọ̀ lọ́rọ̀ búkà ilà tí a gbùdú ìta ìyá wábìlì wá ilẹ̀ ìlú ìfẹ́ kò wá síbi tí èèyàn ò lè lẹ́ra rẹ̀ mọ́ àwọn àfa àwa ẹni dáadáa ni wọ́n ó dẹ̀ ra pọ́pọ̀ sí a ṣùgbọ́n tọ́lọ̀mù fi ránà sí ni pé bàbá àti ìyàwó jù wọn lọ òkè ni wọ́n òkè làwọn bàbá àti ìyàwó ẹnìkan wá dé wọ́n nígbà táwọn àgbàlagbà ti ń sọ̀rọ̀ yìí ọjọ́ ti pẹ́ kí lọ́jọ́ orí ìtẹ̀yìn tẹ́ máa ṣéǹjì òwe òun bí ni òótọ́ òun ni la máa ń gbọ́ hmm. àwọn ní àwọn àgbàlagbà tó sọ̀ mí ayé ọ̀pá ó tú àṣírí ọ̀rẹ́ hmm. kí ni táwọn àgbàlagbà tó wọ́n ní bíbínibíni kan ọ̀bà bíni mọ́nímọ́ní kan ò lè mọ́ní bíbínibíni kan ọ̀bà bíni wóníwóní kan kò lè wóní bíbínibíni kan ọ̀bà bíni réréréní kan kò lè réréní mọ́ ń pàkíyèsí àwọn àtàjọmọ̀ fáwọn òbí wa ọ̀pọ̀lọpọ̀ ti ṣìṣe láti rẹ̀ àwọn àgbàlagbà ní ẹlẹ́nu rọrùn lọ́nà mòyá ẹun bàbá àti àwájú àwọn àfáà wa lọ èmi náà náà máa jó tí wọ́n sì ní òǹbí wọ́n gbélé ní àlọ́dọ̀ àwọn bí o out of bank lẹ́yìn wọn ló tó kù àfá o ààrẹ ọmọ fọ́lọ́mọ làfá kìí sí agbọmọ lọ́wọ́ ọlọ́mọ jẹ̀mọ́ra mo bẹ̀rẹ̀ pípọ̀ fáwọn òbí wa àwọn tó wá ń sẹ́kù ọlọ́mọdé mọ́ra rẹ̀ mẹ́jì a máa tọrọ fún àpọ́jì a máa tọrọ ìfọ́ra wa mo wá ṣe bẹ́ẹ̀ náà fáwọn olùkọ́ wa ẹ̀tọ́kọ́ ń tẹ́ ẹ̀ńtọ́kọ̀ wá wè ẹ̀ńtọ́kọ̀ wá sí ọwọ́ ẹ̀ńtọ́kọ̀ alọ́gbọ́ kàtí kejì tí wọ́n sì mọ́ láyé tí wọ́n pé orí láìlá ayọ́lá Muhammad Sallam ọlọ́mọba ní ìgbàgbọ́ wọn. Àwọn tó ṣẹ́kù má jẹ́ wọ́n fi èdè gbẹ̀yìn sẹ́mi wọn. Lẹ́yìn náà, mo wá ń kí àwọn ọba wa ní Ibi nígbà táwọn èèyàn bí wá gbogbo la lọ, aláǹlọ́wà wọ́n ń pè tábà ti wá lójú ọ̀nà tó ọ̀dà níbo ni venue tábà ti dákọ̀ kọ́ọ̀tù ó pàpà fún nígbà kan ní ti jẹ́ ọlọ́bàláwà wọ́n wá mú mi rántí ibi tí ń gbà ṣe àdúrà fún àwọn bàbá wa tí ń jẹ́ justice oníṣọ́lọ́ tún àdíṣe àbílò rẹ́rọ̀ tí àbújá olùgbàwà ìmọ̀mù tó gbègbàwà ti sinadì fẹ́hìn oníṣọ́lọ́ ni man wílíyàn àkàrà man wílíyàn kọ̀dọ̀ أو جعل قاضيا بين الناس فقد ذبح بغير سكين gbogbo ẹni tọ́lọ̀ ń bá ti ní wọ́n yàn láyé kọ́ máa wá darí àwọn èèyàn márùn-ún ní ẹni mẹ́wàá ní ẹni ogun darí àbí wọ́n yàyàn kọ́ máa dájọ́ láàrin èèyàn méjì ànábì yẹn sọ fún tàn pé wọ́n ti dún wọn ṣùgbọ́n ẹ̀rọ kí lẹ ṣe mọ fẹ́ tún ṣe ní ọjọ́ kan tó máa dẹ́gbà tó kọjá mílíọ̀nù ọjọ́ lọ́dọ̀ wa mo wá ń bẹ̀ nínú àdàní kàṣe rẹ̀ gbogbo bàtà ọba wọn bá dìde gbówájú ọlọ́run má jẹ ẹ̀kọ́ pẹ́ ìyàwó jẹ ọdún kí ló sì ṣe é lé ànábì lòdì àmọ̀túnmá rẹ̀ ní téèyàn dátọ́ ẹjọ́ ní tí ó sì bẹ́ẹ̀ ìtí ń rò kalẹ̀ inú kí ni o. lèyìn ọgbẹ́ máa dájọ́ lé lórí. èyí tó yára ṣẹlẹ̀ ló gbé yẹn téèyàn ò lè dá àìmọye ẹ̀gbẹ́ ń bẹ tọ́lọ̀ ń gbé ọ̀rọ̀ gba àìmọye àlámọ́yì ọlọ́run wá jọ wá dákun náà bá ní kí èsì bàbá wa o. iṣẹ́ yín èèmọ̀ ẹsẹ̀ ni kéèyàn wà nípò tó fi lè sọ wípé ẹ̀ lọ pa kan lọ pa náà hmm. ntí wọn dákẹ́ ìgbà ni wọn lọ pa kọ́mọ́ rí àti bàbá àtọmọ ọmọ ilé ẹ̀wọ̀n ibi ìlọ́nà ìlọ́nà ipò tó tó tó nínú ìsẹ̀mí ọ́sọ̀wọ́ àrẹ̀mìṣẹ́ Bàbá tí wọ́n bí wọ́n kọ́ mínú kíláàsì ní àmójú kò wájú wọ́n ètò ẹ̀. Alábìṣẹ́. Alábìṣẹ́ ìtúrẹ́ ẹ̀sí jí ẹ̀sọ́ fún ẹ̀rọ ọ̀gọ́ ẹ̀kọ̀lẹ̀ mọ́ṣálá ẹ̀kọ̀lọ̀ bọ́ọ̀rẹ̀kọ̀lọ̀ ọ̀lọ̀ ayábùn Thank you ẹ̀yẹ́ tó gbé èmì ọmọ sí olóhun ní dúró ẹ̀yẹ́ àkọ́ ọ̀rọ̀ Assalamu alaikum warahmatullahi wabarakatuh. أعانكم الله wala wujudu lillahi jùmọ́ àkọ́bẹ̀ látòrí àwọn bàbá àgbà àwọn justice ní ẹgbẹ́ ìlẹ̀ kan sí pé wọ́n sàbójúkú bàbá tí wọ́n kọ́ mi tọ́jọ́ pé tàbí báyìí tí báyìí na ìdíhìn pípìlá sọ̀rọ̀ láti kéèké dàgbà àwọn ni wọ́n wọlé ní ìmọ̀ tí màá sọ mọ́ wọ́n kọ́ mi tí mo jókòó wá ìwájú wọn

wọ́n ní bá bá gbòwọ́ ní mọ́sálásí àwọ̀ná bá ṣò tó ń kọ́ọ̀tù àìlú ẹ̀wọ̀n ọmọ yọ́rọ̀ àmà àmàmáwà ò bàbá ẹ̀dá pẹ̀lú wọ́n ní bá bá sọ pàbá parọ́ mọ́sálásí àwọ̀ná bá bá ṣò tó ní kọ́ọ̀tù àìlú ẹ̀wọ̀n ó ti pẹ́tàwọn bàbá tí wọ́n sọ̀rọ̀ bá wọn mọ̀ wá ní ọ̀dà kò tí ń bá lọ́jọ́ sí rí tí ń bá ti ní sòótọ́ ní màá ti wá sí tí wò sí ní sọ ọ̀kan méjì bá náà lọ tí a bá ti ní ààyọ̀ ìdá fún ọ tí wò sí ní sọ bẹ́ẹ̀ ajẹ́kò ti ràfi máìkì lẹ́nu kó lè jẹmáà wá ẹjọ́ àwa tí a jẹ́ ọ̀dọ̀ fún wa kò tí a lè pè àwa náà láàpọ̀ nítorí wípé gbogbo èèyàn ti ń dàgbà ọ dàgbà ọ̀dọ́ ọlọ́run lọ sàyédẹ̀ ọ̀dọ́ máa pọ̀ ju àwọn arúgbó lọ ọlọ́run lọ sàyédẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá ti rí ká wá sọ àwọn kẹ́kẹ́kẹ́kẹ́ nínú ọ̀rọ̀ ẹ̀sìn kájọ kámú látàná ni káà bá ti sọ àyànpọ̀ múnì oníyé nítorí wípé ìsìláàmù wọ gbọ̀dọ̀ àwọn àfáà wá ní ilẹ̀ ọ̀dọ̀ àwọn sòwò ló gbà wá pẹ̀lú òótọ́ tí wọ́n bá lọ́dọ̀ wọn tí wọ́n ń ṣe káràkátà tí ń pa iṣẹ́ ìsinmi máa ṣe báyìí in tó ní ìmọ̀lẹ́sì ìgbà tí ìmọ̀ ó dé èdè lárúbáwá èyí tó jẹ́ tọ́píìkì èdè lárúbáwá tí ń ṣiṣẹ́ ẹ̀sìn èdè òun ni ta àkọ́kọ́ rí ká tó máa rí tí a ṣèrí à pé ìtọ́lọ́gbà ìdájọ́ náà rè òun tún wá lẹ́yìn ìgbà tí bẹ́ẹ̀ sì ti tá a náà tá a èyí tí ń sọ ń pa báyìí pé ìlànà àkọ́kọ́ kunlẹ̀ ti tẹ̀sìn lẹ́nà èdè náà gbàtà bá tó gbọ́ láti ògbẹ́sìyè ní èpè ní ọdún ìrìn àti sàfàlàmù ti wà sallallahu alaihi wasallam jẹmọ́ra bóò ní ìsìláàmù sí lẹ́nà bóò sí lónìí òun ni ó jẹ àgbọ́ àdùáwì àdùá àti sàfàlàmù tó ń gbàdí sí ọmọdé bàṣír àdùá wẹ́lẹ̀ ìbáadá tí wọ́n bá bí wọ́n yẹ pé kí ìgẹ́lẹ̀ ti táǹkì gangan ní ìpè ọlọ́run náà ni ìlọ fà á tó bá dídà nínú alukur'an ó pe àdúrà òní díì ó pè lẹ́sìn fún rẹ̀ múhu ìfẹ́ iná lànà díì tẹ́ ẹ bá fẹ́ pè ní ọlọ́run ẹ pè mí lẹ́nu nìkan mọ̀gbọ́n lẹ́nu nìkan ẹ mẹ́ta nǹkan mú ìpọ̀ o kò ọba adẹ́dà ó ìbáàdà gangan ó ó ní ìbáàdà àdúrà ó ní وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي أي عن دعائي سيدخلون جهنم داخل ليه؟ èmi ọlọ́run yẹn máa pe ẹ mọ́ pe nǹkan mí ìpọ̀ mọ́ mi ẹran tó bá sì pa ní sì tí wọn ò pè ní sẹ́ ń pe nǹkan mí àmà sọ wọn ti rúnà jáde náà Allah subhanahu wa ta'ala òun ní wá bá ní tò báyìí oúnjẹ àánú wípé ẹnìkẹ́ni tí bá ti ń pè ẹlòmíì tí ọ̀bá ti jọ́ náà fàkọ̀dìdáànà ìrọ̀ ìrìnlá ẹni tó yàtọ̀ sọ náà ní ìsìnbá ẹnìkẹ́ni tí bá ti ń pè nǹkan míì tó yàtọ̀ sọ bá jẹ́dà níbi àdúrà tó lóòrùn ṣe àjẹ́ wípé ń ṣe Ànábì wa sallallahu alaihi wasallam ọwá láti wá pọ̀ wa ní ìtaàkì ogun ní ọba jẹ́jà bóò láti pin ọlọ́run sí àdúrà lásìkò àbí ọ̀làsìkò só nígbà àbí ònígbà àwọn mẹ́tẹ̀ẹ̀mú wo ìrọ̀bà nígbà tí ma ń gbà kí gẹ́gẹ́ ní ìtumọ̀ àdúrà gẹ́gẹ́ kakọ́kọ́ mú nǹkan àkọ́kọ́ ẹni tí ó bá fi ọlọ́run bá fún ọlọ́run ló pa láti rí pé mọ́kùnlé sí aláwùdín àdáyé yẹ́dí wọ́n bá wọ́n mọ́kùnlé sọ́n ẹ̀ẹ́sẹ́ fi ọlọ́run ọba yóò fi ọlọ́run ọba lóòrùn nìkan kí ni fún ọlọ́run nìkan jẹ̀mọ́ ẹwúlẹ̀ yorùbá lẹ́nìí tóbìnrin bá wà ní opó ìjọ tí ó bà jáde wọ́n ra ẹni fún wọ́n wà nílò yóò lọ bí ọkọ rẹ̀ yóò sì gbé mọ́sálọ̀ yóò wà tẹ́lí sí ẹ̀gbẹ́ sàárè yóò máa bọ́kù ẹ̀ sọ̀rọ̀ pé Láìní Àjàdì ẹgbẹ́ èèyàn méjì ò ti tẹ́ nìkan tàbígbò ti lọ flamil bí mẹ́jì sí ẹ̀ ó tàkùgbò òrìṣẹ́ ó Sulaiman rí ti rí ó àà ó ti sùn bẹ́ẹ̀ òkú ọlọ́mọ ìdí ìsùn táa bá ti fẹ́ sọ òdòdó nú èdè wa òkú ọlọ́mọ ló yẹ kó máa sùn sí níwà lọ́mọ náà lọ́pàá yóò ti tẹ́tẹ́ ní ìsàárè kí ẹkú kòkòrò mi kúrò lọ́fẹ́ ẹ̀sìn mi jẹ́mọ́ àwọn tí wọ́n tó wá kọ pẹ́kọ́ wíbẹ̀ àwọn tá ń pè ní àǹfààní ẹ̀sìn wọ́n sì ti wákàlé lẹ́nu ohun bí alájàgbé wàgbà mẹ́ta rẹ̀ òye mẹ́ta rẹ̀

ọmọ mẹ́ta ní sàárẹ̀ báyìí márùn kún ní oṣù tọ́lọ wọ́n dì fọ́ọ̀tù àti mẹ́fà ọya ẹjọ́ alójú olórí a sì pa jáde ní mọ́sálásí a tó kọ ní sí ojú olórí a ní ìsọ́tọ̀ mọ́ àyọ̀fẹ́lámà ó ní ẹlọ rè máa bí àwọn òkúwò ní ìtẹ́ nítorí pé ìlọ máa bẹ̀rẹ̀ wò yóò máa jẹ́ ẹran ti àlèkè àmà tẹ́ ẹ bá wá débẹ̀ ẹ ṣàdúrà fún àṣẹ ibẹ̀ náà kọ́mọ̀ gbà àlàáfíà lára wa kọ́dà kò pọ́pẹ́ ìná ìlàláàfíà kọ́bá ní ṣe ìlàláàfíà náà sáré àṣókù gan ló kùkà sáàfíà pẹ̀lábọ̀ àtàmà ti fún wa àtàwọn kọ́ gan ni wọ́n ma kò sí sókù fẹ́ẹ̀ sí fún wa nígbàtà ẹjọ́ pẹ̀láyé oní ìtàbàrún kálukúká bàbá mi ẹkún lọ́mà èyí olóbi tí ọkọ̀ àwẹ́yẹn màmá mi ẹjẹ́ lówó èyí tó bá jẹ́ wípé owó níran ni kò sí olówó tó máa rìn ní olówó nítorí tí àfa wa bá jí rọ́ṣmọ́ ọmọkùnrin méjì tó bí ó pẹ́ méjì kan ìjọ kan ó ní ọmọ ìjà yọ ọ̀tàn yìí o tí bá ń bá yín sọ̀rọ̀ bá bèèrè sọ márùn ọmọ o aláṣẹ ọmọ ni bàbá wọ sẹ́yìn méjì ìbọn wọn láwọn bọ́ ẹwà mú lọ́wọ́ tẹ́ ẹ bá ń gọ́tẹ́ nìkan tẹnu ẹ sọ pé kẹ́ ẹ dáa ju òun lọ tẹ́ ẹ wá wo tí tí ò jẹ́ mi bàbá yín irọ́ ní pa o kò sẹ́ni tó wù láyé kẹ́ ẹ dáa ju lọ jẹ́ mi nìkan lọ́wọ́ tó àlèsè ìjà kéèyàn máa kájú pé ibi ọlọ́lọ́mú wà púpọ̀ àwọn tàjọ jáde skùl ti rí kọjẹ tí lókè nínú wọn kí wọ́n ti pọ́dẹ̀ sí ẹ̀yìn ojúmọ́ wọ́n dẹ̀ lọ wà tí mo lọ́wà oúnjẹ́lọ́ ni ọba akẹ́gbẹ̀ ọmọ gbàgbé ẹ̀rẹ̀ ọba ọba kọ̀ọ̀kan ìgbà tí ó sì ṣe náà ni ó ṣe èèyàn ìbá máa rọ àgbà èèyàn ìbá ma forí dólẹ̀ ìgbà ọ̀fẹ́ náà ni ó ṣe ó sì payé pẹ̀lú jọmọ́ àká ọkọ̀ sí ṣòro nílẹ̀ Yorùbá ilẹ̀ ti gbọ́ lẹ́nu ọba kádàrà kádàrà yìí afẹ́ kámọ̀ ti máa rẹ̀ kádàrà years ilé sánmà àti ilẹ̀ àwọn tá àjẹsẹ̀ wà wọ́n nìkẹ́ ẹwọ́n tẹ́ ti dín dáyé sílẹ̀ rí wa jẹ́ àmì nàìjíríà lọ́bìnrin àwọn ọmọbìnrin àárẹ̀ ó ń sọ lọ́nà ní awọ́nà ọ̀pọ̀lọpọ̀lọpọ̀ ìfọ́lá ní tọ́lọ̀ kọ́kọ́ dá orí gègé ọlọ́run ní uktu gègé máa kọ́ gègé ní ọlọ́run mọ́gbẹ́ tí ò yé mi rán mi kí mo

kí ló ríkà mìíràn gbàtàjẹ nítorí pé wọn ọ̀gbọ̀n bí wọ́n ṣe fi ọlọ́run ọba yé òdè ní ẹlẹ́ẹ̀kejì àdísì ìdáwò ìdùá kéèyàn máa fi àdúrà ṣe yẹ̀yẹ́ kéè tètè sí mùsùlùmí gbogbo alálà ìlà ìlàlá ọkùnrin àti obìnrin olóbìnrin ẹjọ́ jó wọ́n èé fi jó gba nǹkan lọ́dọ̀ ọba dẹ́dà wọ́n èé fi ọ̀nà ká ìyàwó ìyàwó àtọkọ ọlọ́kọ ká kóra wa papọ̀ jẹ̀mọ́ra kò sí inú ẹ̀sìn wà bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn nǹkan kí ni àbí ní ìsìgbọ́yé òní ká padà sí àná tá a bá ti rí àná ní àná ẹ̀sìn bọ̀ díẹ̀ díẹ̀ wọn ò rí ẹ̀rí ẹ̀sìn tán lẹ́ẹ̀kan náà ìwọ̀n tí ń rí jẹ́ ilá bá àjà jẹ́ ilé ìyẹn jẹ́ ìjàkọ́ lọ ilé òtòdé ìmọ̀yẹ́ ń tẹ́wọ́ sí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àwọn ọmọ àgbàmọ́dù àwọn ní in táwọn bá nínú mà ìgbà táwọn ń lo ìmọ̀rọ̀ bá nìkẹ́ wọn ó tún ju tí àwọn rí lọ ẹni kọ́kọ́ jẹ́ máa mú lẹ́gbàá aláké súnrọ̀ mẹ́sàn náà lòkè lọ́dọ̀ àfá rẹ̀ wọ́n sì kọ̀ọ̀kọ̀ kan sínú wálà rẹ̀ bìdí ń kànú wálà rẹ̀ tẹ́ẹ̀sán náà lòkó wáyé òun náà ní láìpẹ́ rẹ̀ gbọ́nà náà kò ní ìṣẹ́kọ̀ mi inú ọ̀pọ̀ tó jẹ́ pé ń jọ wọ́kà ní wáàtí èyàn mẹ́rin lọ́pẹ́ ẹ̀sùn kí wọ́n ọmọ tí mọ́ kúrò yàn ṣùgbọ́n wọ́n sẹ́gbẹ̀ pé ọlọ́run yóò rí rẹ̀ mẹ́ pé ọ̀kan tó sọ́lọ́run tí àwọn olóòtú bá wá dé pẹ̀lú ọkọ̀ pẹ̀lú gẹ́gẹ́ tí wọ́n bá bo àfáì èyí tọ́wọ́ rẹ̀ bá múnú wá láhùn olóòbà yẹ yọ́nà sí ẹn pẹ̀lú ẹni ní ẹyọ kan wọ́n bá máa lulẹ̀ gbogbo àwọn adájọ́ ọmọ wípé ní tí bẹ́lẹ́jọ́ àfáì lò sọ́wọ́ nínú òrìjínà ṣe gbọ́dọ̀ ọba lólóhun ó dùn tẹ́sìn yóò sì gbòógì ìyẹn ń ṣẹlẹ̀ nígbà tí ò sọ́pàá méjìlìkù tí wọ́n ò sì mọ́ nkẹ́kẹ́ pẹ̀lẹ̀ sí ìjùbá náà lọ bàbá wa kan bẹ ọlọ́run tí wọ́n sọ́dọ̀ báyìí kọ́dún tó kọ́ bá ní bàbá wọn nígbà tá bá ń fa bàbá aláfà lórí wọn apá ìpọ̀ bàbá ní nígbà táwọn ń ṣe jihadi bọ́ wọn láwọn àtàwọn eléégún kan fi orí ibi tí wọn ti forí gba òkòrò pé ọtọ́dún márùn-ún tó sàn ẹgbẹ́ ìdìbò bàbá kí wá ní ìpìlẹ̀ tí rówó ràtà tẹ̀bí ìbábó ìtawà náà nílé lakobóde mú níbi ìkíni wọ́n láwọ́ àká pẹ̀lú oúnjẹ tí ó sì sí ní ìsìlámù ṣùgbọ́n gbọ́nà ta ní ọ̀sọ̀ fún ẹ̀ àwọn náà gbọ́ yé pé ìtawà náà bá ní ilá ti dìfẹ́ǹdì ẹ̀sìn ọlọ́run ìyí tí wọ́n sì ti wọlé ìní ọ̀nà ọkùn pàdé ọ̀tọ̀ ọlọ́run ìyí tí wọ́n wá sí ìṣẹ̀rọ wọ́n sì ń tẹ́lẹ̀ wọ́n bí ń gba òkú ọ̀dọ̀ dé ń ti wọn kọ mọ́ báwọn alábàdì ṣe rí ibi àti fẹ́ gbé ọ̀rọ̀ ibi tí ò ti ní yí rárá jẹ̀mọ́ ẹ̀ǹtẹ́ bí dálẹ̀ nínú ẹ̀sìn lọ́nà tágbà ọlọ́dún ẹ̀sìn kò sẹ́ntágbára ẹ̀ka mọ́ ẹ̀wọ̀n jásàrà àtújà àlàájá ni àbálálà wípé àwọn àjábọ́lá tó igi ata mélòó láta mélòó ń bí ẹ̀ tí yóò fi pọ́n jábọ́lá pé ẹ̀rù ọba àyàn pọ́n jábọ́lá tó igi mi ò bí ata ọlá ìrùkè tí rẹ̀ ní bá tí ọjọ́ kejì ọba tí wọ́n là pọ́n lọ mọ́kà ta ni pé ń tó gbé lọ ọjẹ́ fan irú kí wà láyé ní ìṣòro náà nínú èdè lọ́dọ̀ àwọn lárúbáwá nígbàtọ́lọ́sọ̀ ìgbà sàmìdẹ̀ lójìṣẹ́ tọ́kùnrin kan bẹ́ẹ̀ bínú tọ́ bẹ́ẹ̀ fi ẹ̀yìn ìyá rẹ̀ wẹ̀yìn ìyàwó ẹ̀ ìjọ́ obìnrin ò ní súnlẹ̀ yọ́ kẹrù bòdì àlébì ń pèpè lọ ìdájọ́ tọ̀kọ̀ ọ̀sẹ̀ lórí ẹ̀ lọ́kùnrin kan bá sọ fún ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ ìyàwó ń báyìí wá sọ nǹkan kẹrẹ lọ́rọ̀ mi o ní ìpẹ̀gbẹ́ ìgbà rẹ̀ ṣùgbọ́n ẹ̀dùn ní tí ń bá ti ẹ̀fẹ́ lọ bọ́lọ́n ṣé yóò bá mi sọ̀rọ̀ ni jẹ́ lọ́lé ànàbí obìnrin bá lọ́lé ànàbí nígbàrọ̀ rẹ̀ akala ṣàbáàbí in tí a máa ń pè ní ọlọ́mọdé lára obìnrin olóòjẹ́ lára mi wọ̀nà sárùtùlàwó bá tún ní gbogbo tí bẹ́nu mi ò mọ fún fún ìyìn bí mọ́fọ́kùnrin méjì fàlámà kẹbẹ̀rẹ̀ sí ní zọ́hárọ̀ mi ní ìgbọ̀ wá di ọwá ní ẹ̀yìn mi tí ń tó ń bá tó gorí ní àwọn fi wẹ́yìn ìyá àwọn kò sí ọgbọ́dá mẹ́ta ìyá nẹ́bí bá ń wá tó ọba tó sọ́rọ̀ yóò àníkì ní ọ̀rọ̀ òyìn sọ̀rọ̀ kẹta lẹ̀fún mi lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n tí mo màtáwò yẹn máa ṣe ni wípé o ò lè fẹ́ mọ́ òun ò lè fẹ́ ọmọ pẹ̀lú tọ́tẹnu ẹ̀ jáde obìnrin wa ni ànábì ṣó o ṣe bímọ wọn wá bá di Allahumma ilayka ashku lọ́ba bẹ́ẹ̀ gbẹ̀ kan ọlọ́run ọba wò ìwọ mo kégbàjáde àlámọ́ rí ni wá bá kìí ṣe ànábì o lọ́ba ti dúró padà kọ̀ bá lọ

ṣe bí n tó fàánù tó jẹ́ pẹ́ àti ń bárí tó tóbi lẹ́ni wa àṣàrí lọ bá máàmù ìmáàmù kí lọ́rùn tó sọ ń pe lè yíó ọ̀rọ̀ ìsìnlẹ̀ lè yíó bóòlà lè kìámù sí ní ìbàjẹ́ báyìí ó ẹmọ̀gbà mí ó ìtí mo lójú rẹ̀ mọ́pọ̀ wọ̀sáṣó ọwọ́ apẹ̀lú ọ̀tọ̀ nìkaná wọ́n lálà fọ́ra àdíjẹ́ kan bàbá wa kàlẹ̀ ọlọ́run kẹwàá púpọ̀ bàbá lálà tí wọ́n kú wọ́n kú ah fine mo bá níjẹ lọ rẹ̀ mo kàn lọ mo lọ mo lọ mo lọ mo fà ọkàn pàdé àwọn méjì ìfàlẹ̀ ọba ní abúlé ẹ̀yà omi tán lẹ́yìn ẹ̀jẹ̀ ṣe bẹ́ẹ̀ tí ń sàánú rẹ̀ lọ́lọ́ mo ní wà láì omi ọ̀tẹ̀ lẹ́yìn ẹ̀jẹ̀ àti ìhìn nítorí pé ẹ kọjá lẹ́gbẹ̀ẹ́ igi mi ni ẹ wá bá ewé lórí ẹ̀ tó tutù ẹ̀yin wá ń sọ pé wè ní igi fi ń jẹ́gi in tí igi tèmi fi ń jẹ́gi ojú òrí rúùtù ẹ̀ tí ọba ti bàjẹ́ agbára ìdákùn olè kàdù wọ́n bá ní ìwọ́ lọ́mà bọ̀ sáàdì ìwájú tóótọ́ mọ́ bá rí ọ̀kanú àmàrẹ̀sọ jáde dákò bí wọn lọ́kùn ẹgbẹ́jà gbọ́kọ́ ó ní alájí ti kú wọ́n bá tó jókòó jẹ́ mú ní àmábẹ́rù tí ó ń bá lálàtíyàn pé èèyàn kú tó bá jẹ mẹ́wàá mẹ́sàn bẹ́ẹ̀ ni máa jórí rẹ̀ ah! fún àwọn ọ̀gbọ́rí o mo ní kọ́dà ìtumọ̀ àkọ́kọ́ a máa túmọ̀ pé èèyàn fẹ́ kúò níbi ìṣesí kan bọ́sídé tó tó ga jù bẹ́ẹ̀ lọ ah! wọ́n ní sàkúnlẹ̀ ẹmọ́sàn kan mìíràn wà lọ́yà róòlì làwọn pé ìyàwó àwọn kalẹ̀ pé tẹ́wọ̀n bá ti kọ́ klọ́ọ̀kì iye ọjọ́ orí báyìí àwọn òṣèjẹ̀gẹ̀dẹ̀gàn yìí mọ́ gbogbo tọ́nà bá kújọ fún àwọn máa sàánú lè gbogbo tó máa fẹ́ sàánú sí nǹkan kan àwọn òṣèlú àtọ̀ kan rẹ̀rẹ̀ kẹta fẹ́ wọ̀ àwọn kan sáàmà di ẹrù a máa wọn dáadáa labada ni ó tó bà díẹ̀ mo yára jí mo bẹ́ẹ̀ di mí nìkan kan ni o mo ní kí tó ni mo ti fi ọlọ́kọ̀ bá nà ẹ bí wípé àwọn méjì tẹ́mi náà fàgbé nǹkan tí wọ́n ń sọ wípé ti omi ti fẹ́lẹ́ yẹn olùtọ̀ ni mo náà fẹ́ léèrè mo ní ìtumọ̀ ni pé bá a ṣe súnmọ́ra yìí ọlọ́run ó máa bá mi bí àbùkátà mi tí èyí tó bùkátà ṣùgbọ́n ayé ò ní mọ̀ wípé kìí sanwó ọyí ẹ̀yí kọ́lọ̀ wọn máa lò á sì súnmọ́ra ayé ò sì bẹ́yìn lọ́lọ́run lò wà láìrọ̀ lọ́rùn ti bẹ̀rẹ̀ nígbà tó ti di wípé ẹ̀sìn ibẹ̀ lágbà jẹun ààrùn náà mìí ma ọwọ́ á di pé fún kàrùkú bá ti bẹ̀rù ọlọ́mọ inú ó ṣe di àwọn ẹ̀dá ọlọ́mọ ibi wà láti dínú wọ́n ń sọ fún àfáà wípé àwọn lálàkálà bóòlù àwọn ó sì súnmọ́ náà àfáà ní ààbẹ̀ àwọn tọ́lọ̀ ń ka ilé lọ́nà owó ìwò wà náà ó dọ̀rọ̀ àfáà àfáà wọ́n pọ̀ jù bá nọ́mbà táwà kéèkéé

prógámù yẹn tí ìrọ̀bá ti gbọ́ láì àkò ní ìdúnmà rìbọ́jẹ́dì ẹ̀ ohun ìgbọ́ ṣàdùwà ní oníṣọ́rọ̀ ní kàmàtìgbé ẹlẹ́ẹ̀kẹta hmm. kàmà ń táàmà bẹnu sọ́tà bá gbọ́nà ọba sọ̀rọ̀ subhanahu wa ta'ala kàmà ma bọ́lọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ pé ibi kíkẹ́ rẹ̀ máa rí hmm. ibi ó lè kẹ́ni dé rẹ̀ kò lè kẹ́ni

ọlọ́run wá ń fi ma nẹ́bí wípé bí léèrè nǹkan bẹ̀ sí sọ fẹ́bẹ̀ lọ anẹ́bí ni àkún tẹ̀tẹ̀ bí wù ṣe áwùtẹ̀tà ní ìyá àbọ́ ọlọ́gbọ̀ àtẹ́tùn ti lọ́dọ̀ ọlọ́ni abúrú ẹ̀tẹ́tọ̀ ń bẹ lọ́n ah, òun wá yí àdúrà fún padà òun wá mọ́ tó pé àlọ́hùn máa kúntà mọ̀ á kíbà ní ibi ìfìdúníà fáàdì fi ìpìlẹ̀ ààkìrọ̀ fáàjílù lè fi dúnìyà ọlọ́njọ́ gbogbo ń tọ́ bá lè já yà fún mi lọ́dọ̀ rẹ̀ ládìkì àmà ó ti jẹ́ ìjẹ ya látàyé ṣe ń tún tí ọkùnrin ẹ̀rìn sọ sí ìtúsọ hmm. ọlọ́wọ́ a ní ìfẹ̀ jíjà ti bá lọ́dọ̀ rẹ̀ hmm. ṣùgbọ́n tí ó bà já yà nú sẹ́kímò ń ṣe hmm. jẹ́ ìjẹ ya látàyé anábì ní ẹ̀rìn kò ní ṣerú àdúrà kó rí ìgbàdún ìṣẹ́jú kan ah ẹgbọ́n náà bọ́wọ́ wíri wọ́n ní àìrí kò rí ọmọ mi ẹ̀ẹ̀kí ń tú bá lọ́dọ̀ ọlọ́run orí tèmi ọlọ́run orí tèmi ibi tó ti ń tẹ́lọ́ ibi tó ti ń túbà náà ti tẹ́kí ni ó níbi tí ń tẹ́lọ́ ẹwọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ tẹ́bí àti sọpá lè dé mẹ́mà ó ń kàrùkú sí màtún òdún yọ́ lẹ́ẹ̀dá kí ni ọmọ wá sọ fọ́bà dẹ́dẹ̀ yẹn ọ̀rọ̀ ẹ̀dá àti ẹ̀ṣẹ̀ pé ìdí ń tẹ́lọ́ mọ́ ọ̀tàkì táwọn àgbàlagbà wípé bí náà bá jí ìtàn lára aṣọ ìta àbálẹ́lẹ́ ní àgbàlagbà náà ọlọ́run rán pẹ̀lú wa ó sì méjì hadisi kan wá wọ́n mẹ́sì túnfà hadisi àbí rẹ̀rọ̀ oúnṣọ́lọ́ ni láúnà tù níbù tí è bá ṣe pé ẹ máa tẹ̀lọ́ ni làzábà Allahu bikum làzábà Allahu bikum ọlọ́run ìbá ti kó ikú lórílẹ̀ ẹ̀ẹ̀kẹta ìṣẹ́ ìlọ́lọ́wò fi pàwárẹ́ wọ́n láti àbíkọ́wìn ìbá ti dé àwọn ẹ̀dá mi yudnibun wọ́n máa tẹ̀lọ wọ́n yẹ tẹ̀fẹ̀rún wọ́n máa sọ̀rọ̀ foríjì ọ̀yẹ́kù fèrè lọ́wọ́ láwọn ọlọ́wọ́ sì máa foríjì wọn kí wá láti rí ti ń bẹ̀m̀bẹ̀ tí òfin mọ́ ti túfọ́ àti tó bá ni wa mo wá ní ìwọ̀n náà mo fẹ́ di pẹ́lẹ́ ní Nàìjíríà lọ́la olóhùn gùn bẹ́ẹ̀ nígbà ọ̀dá pé òdì pẹ́sẹ́ntì yá àjáde sọ́nà tó bá jẹ́ òṣèrè wánà àìmọ́dì pẹ́sẹ́ntì ni kí ni tí mo ti fi ń bí ọmọ tí mo ti ọ̀nà gbogbo wọn láàmà sọ̀rọ̀ ní wàlẹ́ ọ̀rọ̀ fi lọ́tẹ̀ ọkùnrin mo fẹ́ bí mo ti bí obìnrin mẹ́sàn nígbà tí àwọn olóṣùn bímọ ọba tó gbóbe onye hmm, ọlọ́run gbogbo ẹ̀mí ni pé ọmọ ọ̀dà sáǹdì ní ìdẹ̀mà pé ọ̀gbọ̀n

jẹ́ kí n fúra rẹ̀ sí tọ́bá di alìkìyàmá wọ́n kí náà àdábà náà méje ń sẹ̀rù ní kanú náà jẹ́ ìsẹ̀ ah, ọkùnrin bá ní ìmọ̀ sọ ìbá ń sọ fọ́dá àrùfà sọ́làm àti bá sàdúwà fún fàṣúfì ọlọ́ọ̀bà fún lálàáfíà ààrẹ kọ̀kọ́ mẹ́rin ẹ̀kọ́ mi ká má máa fi má ní ó dìbọ́ lọ́nà lù sábà fẹ́ máa bẹ lọ́n ah, kí ni má ní ó dìbọ́ ṣíṣe sùúrù ọ̀rọ̀ tí ní ìyọ́ lọ tí àlàjì àlàgbọ́jájú báyìí lọ ọlọ́kùnkùn má láti àwọn padà láti àwọn

kọ́dà kọ̀ jẹ́ kéfèrè tí òfin ìbàdẹ̀ pọ̀lọ́run rí ní tọ́bá wíńtẹ́ ìrọ̀lọ́wọ́ bọ̀ ṣùgbọ́n situation kan ní kéyìn ọmọ tọrọ ẹ̀ wà láì ọ́sẹ̀lẹ̀ tí mìíràn láyé kọ̀ jẹ́ kan lọ ní sì sọ̀tàn kẹ́m tó tún jẹ́ ọmọ kéw fún bàbá wọn tí wọ́n tó jókòó òṣà bàníyàmí àtúnjẹ́ ẹ̀ṣẹ́ fún náà jí síra wọn àtúnjẹ́ bàbá fẹ́mi wọ́n ní capital Saudi wọ́n sì lọ Malaysia wọ́n wá fẹ́ gba físà Malaysia ní Riyadh kò yọ́ rọrùn asájọ lọ àgbóyìn ìgbà tààtò orí ìgbà sí físà tẹ́rọ sí wọ Saudi kò ti dín tí wọ́n bá sí kú Saudi wọ́n ní lọ Malaysia kí ni àwọn fẹ́ ṣe lẹ́nu kábájú òfà pé kábá tún rẹ́ nìkan ló lè kọ́lẹ́tà kan ní maka bóòlù tí wọ́n fẹ́ kọjá báyìí wọ́n sì múyàn kò sọ̀gbọ́n tí èèyàn fẹ́ dá mo ní ìsáṣẹ́ mọ̀tàkì èrè mo ṣẹ̀ṣẹ̀ bí ìbejì nígbà ní mo tún ti ní ọmọ kan mo ní èmi ó kọ ẹ̀rí àtàwọn ọmọ mi àti nàìjí ẹjá lọ́ra tíkẹ́tì ẹjá ẹjá lọ́ra lọ́jọ́ ní ẹjá màdó maka mo ní kù láti dé akọ́kọ́ débi checking point kan kan fi alẹ̀ ìkan lè burúkú kọ̀ǹpútà ni gbogbo pátọ́ọ̀tọ̀ àti ẹmbá nígbè ìwé gbogbo ẹ̀wọ̀n ọgbà ṣẹ́rí ọba lọ́kùnrin dé ọba ọgbọ́ lókọ̀rẹ̀ ojú fi ilé sàkọsàfilé wọn kò gbọ́rọ̀ di kọ̀mpútà ojú sákìmìrì ọkùnrin gbé tútù ẹ̀ ti pọ́n ọkàn àwọn sẹ́nì kan ni ó ti gbé ìrọ́mù aṣọ ìrọ́mù tó fẹ́ lọ sí wúrọ́ ni ó fàbóde orí mi dìde jẹ ìmúrí sẹ́yìn ó ti ẹ̀yẹ wúwú tó lọ́mọ náà ó ti gbé ìrọ́mù wọ́n kẹ́rù rẹ̀ fún ọgbẹ́rù mọ̀ ní bá mú lọ ibi mo jókòó sí àṣẹ ìní èkí ìfẹ́lẹ̀ ń bò tó tákìrì sí ọba kókó asọ́jú rèé ẹni tó níwèé ìgbérù wọn kó gbẹ̀rẹ̀ àrídọ́kùn Abdullahi náà wọ́n fi lè lọ wọ́n kò tó ń kálùkù kí ní títí wọ́n pè lọ́dọ̀ tèmi wọ́n ti tèmi lẹ́lẹ́ lọ òkú òsìdáṣù táìmù mo ti wá pẹ̀lú pé tí wọ́n bẹ̀rẹ̀ mú sáàsù èyí ni wọ́n mú mi máa máa kéèkéèké wọn bóyá mo tún lè fi yíò bẹ̀rẹ̀ mo tún rò débẹ̀ mo sá jùkú ara mi gbogbo ara mi ti kú nígbà ọ̀pẹ́ àti pásọ̀tù sáàsù ní bẹ̀lẹ́yìn bó ti díù ọlọ́run jù wọ́n wọ́n ní ọwọ́ ni wà ni mọ́kà gbá kí wọ́n ọmọdé náà ìsáàtù wọ́n tẹ̀ dìde tó lẹ́yìn ni wọ́n farapata ní ẹjọ́ kò sí la ilaha illallah wa indahu ummul kitab ah, àwọlé ọlọ́n kankan jọmọ́ ẹ̀jọ ẹjẹ́ anyọ́lọ̀ ní tòótọ́ tẹ́ẹ̀rí nǹkan mí ìbẹ̀ tá ń fẹ́mì sí ní ọ̀jádù àwọn tètè gbá ọlọ́run máa sáwó ààrẹ èyí ó bùkẹ́ ni ó èyí tí fẹ́ jẹ́ wọ́n bá fẹ́ jọ́ ṣàkálá tó fẹ́ jọ́ ṣàkólú èyí tí ọba fẹ́ múlẹ̀ yóò ṣe kí ni o ilẹ̀ ni ó mú bá a ṣe kọjá ń bẹ̀rù a máa tàdúà mú ìní nàbí ìjábà èyí ó jọ dá lójú pé nígbà mi ìtìmọ̀ ń kó lọ àtọ̀dọ̀ rẹ mo sì kó wálẹ̀ ọ̀kan náà tó jùlọ fájú ìmọ̀ ń yìí kàbà ṣùgbọ́n tó bá ti wá fẹ́ máa lọlé padà yọ́kàn gbóhùn ni kò sí ẹwà ni o àládùá kan tá gbà lọ́wọ́ rẹ̀ yọ padà lọ́bà lọ́dọ́ náà gbólù yẹn wá jáde ọmọ kan náà bí ọ̀dọ̀ tó náà ṣe tọ̀wá fùlọ̀ ọwá gbọ́gbólù wọ́n wá fọ́ ń tọ́ bàbá ń pè bàbá ṣe ẹ̀ gbọ́gbólù kan ní ìsìn bàbá ló ń gbọ́ ṣe ẹ̀ bàbá ìyàn bá wí wọ́n lọ máa kó ní kílẹ̀ tó wọ́n wá ń débí oníjẹ ìsọ fún ọmọ mi ogójì ọdún àtẹyọ kan rẹ̀ tí mo ti ń gbóhùn kó ní kílẹ̀ tó wá dé oníṣẹ́ mo lọ ọdún ọlọ́gbàdúrà rẹ̀

nígbàtí àwọn ọlọ́dọ̀ nígbàtí pẹ̀lú ìdáyè kan àbá lọ bá àfáwọn kan àbọ̀lá sórí rẹ̀ sì lè gbé ní bẹ̀lẹ̀ ah, bàbá ẹwọ ó ti sún tó wọ́n pààyàn ni àkéjọ ah, pípa yẹn ṣùgbọ́n ìwà náà bẹ́ẹ̀ ah, ní kíni náà ẹjẹ́ fóun ọ̀nà bá gbéwé jẹ lọ ìntọ́ fàrí iye mílíọ̀nù tó fi fàrí wọ́n wá gbé tó wọ́n hàn fún owó pé tí ó sì lè nílé ìtàn olùwọ̀n tán sórí ìjọba àkíní ìtàn bọ́ọ̀bá ti ń hàn inú bá tójú ẹ̀fẹ́ ìlọgbọ́dọ̀ máa dà sí o kọgbọ́dọ̀ bọnú ìgò kọgbọ́dọ̀ bọnú páàrùn kọgbọ́dọ̀ bọnú kẹta mí o igbá só ìjọ tó bà wá sí àdúrà ọwà wá ilé tó ti da oró lọ àìsí ìsàdúrà àti ní òwò ọmọlúwàbí lóhun ẹ̀nà ọlọ́bà kò kan ó ní nígbàtí èkó ìbámbẹ̀ wọ́n mú kándù wọ́n tàn wọ́n bọ́ aṣọ tòkè wọ́n bọ́ fìlà wọ́n bọ́ ṣòkòtò wọ́n bọ́ bọ́ksà gbogbo ẹ̀ ní ìwọ̀n mẹ́rin wọ́n wá bẹ̀rẹ̀ tí wọ́n bá ti ṣàdúrà nǹkan tó bí ṣàdú méjì wọ́n tọ́ bọnú tàdá yẹn wọ́n máa fi rárá ara wọn tò sílẹ̀ wọ́n tàn fàlọ́ wọ́n ní wọ́n tó bí bí pásà lẹ́gbẹ́ ọkà wọ́n ń pé tó lè bá rí iná nìkan ó lè máa tọ̀nà bíbọ̀ ní àbátanú fẹ́ kándù pàpẹ́ ó dáa báhùn nígbàtí àbáwọ̀ àwọn àwọn àrágbọ́ sẹ́gbẹ́ kan náà tí ó nẹ̀sẹ̀ wọlé láti bí wílò tí wọ́pù inú agbádá ìgbà ìlọ́gbọ́dí ilẹ̀ ti fa gbogbo ẹ̀mù lójú ẹsẹ̀ ah. ó sá lọ mú nígbà gbogbo ẹsẹ̀ wá dúó tó dákẹ́ nàwá ah. ń sàdá nàbásáná nàbásáná dìdì kánú ah! lórí búkú lórí lẹ́sù kí wọ́n mú ọ̀gẹ̀ tí ó pè báyìí kò yẹ́wọ̀ inú wíwá síwájú wọ́n lè wọ́n wò pé ṣé wà sọ́bùnrin bó tí bẹ́ẹ̀ fa jẹ́ ní ìfàtàn àṣà níjẹnu tí ń fa akọ rẹ̀ bí ó bá ti ń fà dípò kọ́ máa mú ẹ̀jẹ́ wọn tàdá ní ọmọ ńlá kò sí tí ó lè paramọ́ bẹ́jẹ̀ ṣe ń gbẹnu wọ́n sáàjà fún wọ́n bá wá wọn sí ilé ńgbàtílẹ̀ mọ́ ńgbàtọ̀sọ́ tó bí tẹ́ ẹ̀kẹ́gbà ẹjẹ́ lọ wọ́n in tó kọ́kọ́ tẹnu ọjá jù pé sẹ́nì kẹ́kẹ́ ìsákì rárá wọn ojú sì yẹ wọ́n ni làwọn fi kókò ládùkò wọ́n ni wọ́n kókò àwọn akọ ọmọ ilé ìsì ń bọ̀ ní wọ́jẹ̀ hmm. tó sáfẹ́ sọ àwọn wá sọkúsọ lọ́rùn pé tọ́ bá jẹ́ wípé ọ̀nà tí mo fẹ́ tọ́ yìí inú orí rí ayé sí tó sì lọ fẹ́ kẹwàá ìkí ọ̀wọ́ ájàgbà náà ọ̀nà ẹ̀sìn ọ̀nà ìyọ̀nà fólélé yìí ọlọ́mọ padọ̀dọ̀ rẹ̀ ìsì tún ní ìsì wọn àwọn ọmọ wá dámi lóhun mẹ́jọ wọ́n tún máa wò ní wọ́n bí ẹgbẹ́ ìní ọ̀ wọ́n ní wà lọ ilé àkọ́kọ́ tàn rà láyé ọdún làwọn rà ilé àkọ́kọ́ tàn kọ́ ọdún làwọn kọ́ mẹ́ta àkọ́kọ́ tàn lọ ọdún làwọn ọkọ̀ àkọ́kọ́ tàn gùn gbogbo tí ìyàwó máa ṣe láyé lẹ́yìn ọdún àlékún làwọn tó ń fẹ́ lọ́dọ̀ náà jẹ́mọ́ sáà lọ́nà tó báyìí annabi ni la haula wala quwwata kanzun min kunuzil janna pẹ́pẹ́ kan ní inú pàtàkì wà janna kí ìtumọ̀ rẹ̀ la haula ẹ máa wu ẹ máa wu èèmà la haula lóhun ọba mi yìí lékè tí ìdí ní sí ọ pé mo lè pẹ́ẹ̀kẹ̀ rẹ̀ lẹ̀ ìní ìní wala quwwata tí ó bá sì ní tó oníká máa ṣe ní ìlàgbára tí ó fi lè máa ṣe tó ń fẹ́ ìlà àdìlà àti kọ́ ọ̀sọ́ níbi àkọ́kọ́ kó o fi mí ṣe kò gẹ́gẹ́ ẹ̀kejì ìwọ́n lè sọ níbi kí mẹ́tí ọ̀ ìwọ́n lè kún mi níbi kí máa tẹ́tí ẹ lára ẹ̀ náà òun náà ni àtàlẹ́tòrò sí dùá àìmọ́ sí àdúà níṣẹ́ bí ìgbà téèyàn bọ́lọ̀ sí é kí lè yíwa jàmìnàdí sí ìyàbílábùmọ̀gọ́ fàìlì sẹ́ni àìbìnà wùyẹ́dìrù alábùmọ̀gọ́ fàìlì rọ́mọ̀rẹ̀ tí sábà jọ kan ó ní àwọ̀húnmá ìní àrùkàlẹ̀ kọ́sọ̀ọ̀lẹ̀ àbúyábọ̀ ayẹyẹ ní ìlú ìdàgbẹ́jì àà ọlọ́run báwọn ìtẹ́mì bí ọ̀ ní wípé ṣe tí ọ̀bá ti wà ìjẹ̀nà gbàgbà yìí lọ́wọ́ ọ̀tún àjẹ̀nà bá ń kó white house ibẹ̀ kí lè yàn ó jẹ́ white kó sì jẹ́ sọ́wọ́ ọ̀tún àjẹ̀nà ìwé ìtajà òun kí tí àjẹ̀nà kọ́nà ó fún bẹ̀ tí ọ̀bá ti jẹ́ àfá ọlọ́gbàdà sí ibẹ̀ yìí kúrò ní ọmọ wí bàbá rẹ̀ wá súnmọ̀ ó ní ọmọ rẹ̀ sáyìí láàmà torí ní ìtọ́ bá fẹ́lẹ́ فإلى الجنة بلغ الجنة وتعود بالله من النار سوقوا مجي وونا فإني سميت رسول الله صلى الله عليه وسلم مبتي بيقولوا تتعلم في سوقا ويقول سيكون في أمتي طبعا دين إبا أو كان بو nínú àwọn ìjọ mi yóò tó lé pé ìyá tàbíúta bí dùhárí wà tòhóró kí ni wọ́n máa ṣe wọ́n máa kàkọyọ wọ́n máa kọjú ẹnu àlà níbi àdúrà tí wọ́n máa ṣe àti bí ìmára wọ́n máa tayọ aláṣẹ́jú wọ́n jẹ́ níbi àdúrà kí la bá lọ́ta bábọ̀ pé bọ́dún ìwọ̀n ó sì dùn mẹ́nu ah, ọ́sàgbà kó ríire ah, ìwọ́n mẹ́rin ṣe tọ́tẹ̀ lọ́rùn àà ọ̀ọ́dà lùbàríkà gìrìgìrì gbogbo ọmọ àwọn ọ̀rọ̀ báwọn yà wáyé àǹtàmta ọ̀sọ́rẹ̀ wọn kò ní lọ́rùn bóò láti wá máa tẹ̀ kí láti máa tẹ̀. ọmọ dáàpọ̀ tí àǹfààní bẹ́ẹ̀ bá wà kẹ́ni tó fẹ́ bí ọba jẹ́dà kó wà ní ìmara kọ́ wà ìkẹyọ. mímara. kó sábì wọ̀lá kó bí ọlọ́ọ̀bá rẹ̀ tó yọrọ. kọjá ni kí adékọ́sọ pé kọ́ lọ́lọ́ ọkàn ti máa kára náà tó máa kí làbá dé bí àfa wọ́n wá dì kẹ́ẹ̀kì pé oṣù kejì rí sáà fóòsì ìwẹ̀

kọ́dà àdíìsì wá wípé nínú tí máa ń yọ́ lọ́wọ́ bá lójú tó bá tẹ ìkẹ̀ẹ́dà kọ́lọ̀wọ́ máa rí tréṣìsì kẹ́yẹ lára kí dángó tí ọ̀rọ̀ sí bí inú máa sọ́wọ́ mi tí ẹ̀sìn wọ ọ̀bàyé wọn ibi reserve ṣe iná àpapọ̀ ni kẹ́ni oró kan kọ́ máa di ago 250 million kì í sì náà pa o tí n bá sì túnmọ̀ rẹ̀ àríwé kì í náà pa ẹnìkan wà ó ní business kí máa ń wọ́n bí ti gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ five hundred fifty àkáǹtì lọ́sẹ̀ ì máa ń jèrè five billion naira weekly irú ẹni wá wájú mà ó di agbó four and fifty million ẹ̀ tí ó rí five billion naira weekly ọgbọ̀ bàtà 7 million ohun ẹ̀ complete aṣọ eight hundred million ó dé sílẹ̀ five hundred million ohun ọmọ fọ́ọ̀mù owó gẹ̀ẹ́ àì máa fi ìtọrẹ ẹni di ẹlẹ́dẹ̀ kálàfẹ́ ti gba nǹkan lọ́dọ̀ ọlọ́run ó ní ẹ̀mọ̀ fọ́rùn ó ní ẹjẹ́kẹ́ tí ń bá lọ fọ́nù máa ló kún márùn máa ti káwọn sí kí ni o kí lè rí wa fìtírù yẹ àgbọ̀rọ̀ fún tàà níṣẹ́ dá o torí pé gbogbo ọkọ̀ ọlọ́run pátá wázínù kankan náà ni wọ́n mú nípa èyí kò tí bá èyí ọkọ̀ náà rọ̀hìn rọ̀hùn fìdíìr kò sí tí ń jẹ́ fàtà òun ọkọ̀ ọlọ́run ọlọ́run ìjẹ́ fàtà fìdíìr àwọn tàbátọ̀ wọn fàtà òun kámọ́tì àbùsí má tàbátọ̀ àbùsí àbùsí tí èyí tó fẹ̀sẹ̀ mọ́lẹ̀ ní ọkọ̀ ọlọ́run ni àríwájú ọlọ́run ọba ní àyíjú ọba tí máa ń tijú pọ̀ ní jẹ́lọ́wà tẹ́mùtọ́wà sì tí rún ọba tí olóńgbò yẹn láti rí o wà ní ọlọ́pàá kàkà à jẹ́mà anábì hmm. sàfrán sọ wípé ẹnìkan ò ní tó adùn gbàgbọ́ wò àfẹ́ ń bá yọ́nú sọ́lọ̀ pé ọmọ ẹjọ́ lọ́wọ́ bá àwọn nìkan adùn gbàgbọ́ jẹ́ kéèyàn tó lè tọ̀wò àfẹ́ ń bá yọ́nú pé ọlọ́run bá sùtánù ọ̀tàrà nìkan mọ́ fúnra wa kan lẹ̀ akọmọ́ sí ìfàgbò wọn ní ọba jílé lè ní ọjọ́ ìṣàkó ẹjọ́ ẹ̀rú jẹ́ kọ́kọ́ bá mi pẹ̀lú gbọ́rọ̀ pẹ̀lú ìmọ̀mù wọn pàṣọ ọ̀rọ̀ tí gbogbo wa ni a ń sọ lẹ́yìn wọ́n yóò sáà ẹni dá ìpínlẹ̀ sọ́rọ̀ ìkọ̀tí ẹ̀kì tó tẹ́ bá gbọ́ tẹnu ìmọ̀mù wọn pàṣọ ọ̀rọ̀ tẹ́ ẹ bá gbọ́ tọ́lọ́ ń bà lọ́wọ́ mi ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ wọ́n mú rìn ọdá kòkó rẹ̀ ní ìdápẹ̀ pẹ̀lú ṣe mú àdéyà ọ̀dọ̀ àbáwọn ohun kọ́kọ́ rí ọmọ odó ohun kéèkéré báyìí ní ẹgbẹ̀gbẹ̀ dúó eré náà sí ìrìnjú ìrìnàjò kèkítẹ̀ lọ́rùn kan ó ní àtọ́ fún kánbẹ níbi àgbàna báyìí ní ọba ní kóhùn ọkọ̀wọ́ bomi kan lókùnkù kóhùn fi bọ́jú olúwò sí ìbọ́jú tọ́báyìí wọ́n ni kóhùn máa wàtọ́ tọ́hùn bóhùn tí ewu mọ́mí ìwọ̀n nígbà tó wọ́n kéèké jẹ́ sábà fún igi ọjọ́ tí bàbá àwọn ọmọ ẹ̀sùn ẹran lé yámọ́ kò bá wọ́n yìí ta ṣe ah! pé sáyẹ̀njẹ́ ìbáyìí mọ́mí mi mọ́mí mi ní sábà fún mi bàbá gbogbo tí wọ́n bá wá gbogbo tí ẹrí ẹmọ́ sọ èyí tó sì ṣẹlẹ̀ yẹn kìí ṣe nǹkan tó le àríṣà ń sọ fún wa ọlọ́gbẹ̀sọ́ àrùbáyé pé èsù tẹ́wọ́ ìrí yí àti ohun àtàn ogun rẹ̀ síbi tẹ́ ìsìrí rẹ̀ rí à ọ̀nà rí kọ́ọ̀dù láìfò wa wọ́n ní kọ́ọ̀dù àti kéèrè àti tí wọ́n bá níbi ẹ̀wọ́ pílẹ̀ ìbá àtọ́jọ́ rẹ̀ wọn láti fi da orí ti wa rú nígbàtí wọn ẹgbà tí wọ́n wà fún wà àṣẹ gbogbo ọ́dà àárọ̀ kì í solé náà kẹ́ tó ń gbòdè lóhùn á ti tẹ̀sán kọ́dà àárọ̀ lẹ́yìn ìsáyé à إلى الديان يوم الدين نمضي إلى ديان يوم الدين نمضي وعند الله تجتمع لي خصوم وعند الله تجتمع لي خصوم وعند الله تجتمع لي خصوم وعند الله تجتمع لي خصوم قل بابا tí ó tó bá wá kò kátàlẹ̀ sí méjì ṣùgbọ́n tó lè ṣe kí ní tí mẹ́tọ́ ló ń ṣe wo odó tó ń wọ́n odó àbàmìlà pè àmúyà rẹ̀ àádòrí ẹ̀ tó gbò ọ wà dúró lókè rẹ̀ olùyẹ́ bá mú òun ọ̀ṣọ́mọbí ọ̀ṣọ́mọbí wọ́n wá fi ọmọdọ̀ sókè wọ́n wà rọ̀ mú olóyè tàbá ti wá ìwọ̀n ọmọlúwàbí ló ti wà tàbá fẹ́ bẹ̀rẹ̀ sí gbẹ́rẹ́ àkélà ìsìn o oníbí àké àwọn tí wọ́n máa ń kọ̀ pẹ́hùn tọba tí wá nà máa ọmọdún ló tán wọ́n wà sí ẹsẹ̀ tí yóò tó ń dàpò fún ẹsẹ̀ rẹ̀ yọ́mọ̀ rẹ̀ yóò wọ́n wà bá ti bẹ̀rẹ̀ 1 million 111 kọ́lù sáà mo fi ọlọ́pùra pé mo ṣe pé o bàbá yẹn wọ́n wà fún orí ìkúrí ìpọ́pọ̀ onítọ̀ ìdẹ́gbàtọ̀ náà wọ́n dáa náà gbogbo tó ń wọ́n wọ́n ọwọ́ wà sí àdúrù Bukata, wọ́n wà yẹn dú wọ́n àtọ́sọ pé nǹkan mìíràn ohun olè rí ìrànlọ́ lọ́pàá ẹwà wo àdúà kò sí ìtọ́rọ lọ́pọ̀ wọ́n sọ fún kẹjọ ní pé mọ́rọ̀ lọ́pàá kọ́ sí ọgbẹ̀gbọ́ ni ó ní ẹbọ o wọ́n ní ó gbé lọ sí ọjà tó bá jẹ́ ó ní kò sí wà láti ẹgbọ́n kálukú wó ìrọ̀lẹ́ onóró ó padà ìbàdàn náà ọ̀sán ló gbé ọjà ló yọ ooo jẹmọ́ gbogbo tó ń kálukú wá bọ́ ọba dẹ́dà sọ ní kọ́ yàrá ẹ̀ lórí ìkọ̀tẹ́ dọ́mà hmm. ìrọ̀rún ní alẹ́ ọwà tó lọ́wọ́ wà àdébì wà jẹ́ àápọ̀ Táàbà fájúwà iná ló ni, táàbà ti ń pè ìjẹ́ fí àkẹ́lọ́wọ́ àtún àtúnwọ́jà àwọn ẹgbẹ́ rájú ọlọ́fọ́ ọ̀rọ̀ hmm. tẹ́ bá ti wá parí náfílà yẹn tán àwọn kàtẹ́ mọ̀ wá kárì mọ̀lúmọ̀lú ẹ̀yìn ìyá ni ó ah. sọ ọ̀táràmà náfílà nínú àwọn pẹ̀lú ọlọ́mọ làwà tẹ́ ẹ bá ti ẹni tí ń kú ònà ojú ọ̀nà ọlọ́run ẹ máa mọ̀ wípé kọ̀ mọ̀mọ́ bó ṣé ìyà méjì a máa bí yẹn ìyá wa kan bẹ ìrìn ìdá ọkọ̀ wọn tẹ́lẹ̀ ṣùgbọ́n lọ́n ti mú àsọ́dọ̀ báyìí níwàdákọ̀ àwọn ìyàwó bàbá wa mọ̀tádọ̀ àkàgbé ìrọ̀lúwà lónìí ní Bàṣọ̀run torí àwáṣí olùkọ́ lọ́dọ̀ wọn rí ní gbogbo 97 96 àwọn àǹkọ́ àwọn ọ̀dọ́ ní kí ó nínú mọ́sálásí wọn àǹkọ́yà mẹ́ǹkẹ́ ìyá yẹn wá sọ̀rọ̀ kan ọ̀rọ̀ ìmọ̀ ní agbára wọn wọ́n ní ọkọ̀ àwọn àwọn ti gbà sílámù ṣùgbọ́n gbogbo tí mẹ́lú sílámù lóòótọ́ ayàtí nkankan ah, ah. kí wà ní wọ́n ní kọ́nà náà káàrùn ún sí wọ́n ní ni mo rú dí ah. ṣe bí kílẹ̀ nìjẹ́ ìjẹba dámù kílẹ̀ fi mẹ́kọ̀ mọ́rún lòsì lóṣìlámù wọ́n náà rí pé nìkan tí àwọn sùsùn mẹ́rin tí ó papọ̀ nù tí wọ́n bá ti bẹ̀rẹ̀ mọ́rún díun nǹkan oṣù tẹ́ńtẹ́ bá nǹkan oṣù tẹ́ńtẹ́ ọ̀pọ̀ bá lófẹ́ bá wọ́n sì mọ̀ pé wọ́n èsì ìbí ọmọ lẹ́ẹ̀mejì ẹ̀ẹ̀kẹ́ náà wọ́n sábì ánàbí ọrùn iṣẹ́ ẹ̀ fi papọ̀ ń bí eléyìí kò sí mú ẹ̀ hmm. rahimahullah hmm. bẹ́ẹ̀ náà ni kéèyàn máa pé àwọn àyà wọn ìyà mélòó ló bí ọ mhm. nígbà tó wá fẹ́ máa kí àwọn ìyá nìna kèéso ó ìrìnà tó ń gbọ́ àtàpájò orí mhm. àtẹ̀dọ̀jọ́ kan àrúbà mọ́kànlẹ̀ ẹwà pààyà <laughs> nígbòrò kí ọjà kéèyàn bí èèyàn lálá lọ́jà bí méjì mẹ́ta ó kú wọ́n pàjá ní kí mẹ́sì pọjà ẹ̀rọ yẹn fẹ́ gbé nígbà ẹ̀kọ̀ wà náà tí ó lè bí wọn àlàjì àlàjá mhm. tó jọ́lọ̀ nìkan là ń pè ọ̀rọ̀ òmìnira kọ́nà lórí ìlú wa gangan pápá ẹlẹ́ẹ̀kejì ká sọ́ra wa níbi ká máa gbé ẹ̀tọ́ ọlọ́m̀pẹ́dà kí lè rí wa jàmì àdíṣì lẹ́dí àkójọ mọ̀ mọ́sí sọ ìmìnà àdíṣì omi sálámà tààrọ jà fana ọ̀rọ̀ ha nígbà tí àbú sálámà sáláì àdíṣì wá wálé wọn ṣàkọ̀ bá ojú rẹ̀ ó ń wókè báyìí fa agmagbọ̀hùn rọ̀sùl àdíṣì wá pa ojú ẹ̀dẹ̀ ó sọ́rọ̀ wá ní ẹjọ́ tẹ́ bá ti ń débi òkú yín tẹ́ẹ̀rí tí ń wókè wọ́n ń wo ẹ̀mí lọ ìfẹ́ sí fàgọ́jà náà làwọn èèyàn bẹ̀rẹ̀ ariwo ń àbútọ́rọ́mọ́ lọ mẹ̀dínà olè tó mọ́ àbútọ́rọ́mọ́ lọ ààrẹ tí ti dàrú kírí kàkàkà ah! àbíbá fòkúnlẹ̀ àbíbá wá síta ó sọ̀rọ̀ látẹ́jú wà láàrín tó ti mọ̀ láti fẹ́yìn ẹgbẹ́ sọ̀rọ̀ òdì síra yíma ah! fa iná ni mẹ́la ikẹta yóò àmìnà ọmọ tẹ̀kùnú sí ẹmọ̀ pọ̀lọ́ náà mẹ́lẹ̀ká kan wọn ò ní sẹ́mẹ́jì ní tiẹ̀ ju wọn máa lọ bí tí ṣẹlẹ̀ èèyàn lọ báyìí bá ti ṣẹlẹ̀ wọ́n máa wá gbọ́n táwọn èèyàn òkú bá ń sọ wọ́n máa wá sáàmì sí dájí wá lọ skú mi jígbó ọ̀pọ̀ mi lọ ẹrù èèyàn méjì ní tẹ́nìkan orí ọ padà wọ̀ lọ́rùn náà ni ọ̀rẹ́ mi lọ sí mo ti lọ lọ́rẹ̀ ẹ̀rẹ́ mẹ́láyé báyìí gbájú ẹ̀ lòkú tí mọ̀ pé sí wọ́n ní àmì sọ wá tẹ́lẹ̀ sí àbí ọ̀tẹ̀lẹ̀ sí ọ̀tẹ̀lẹ̀ sí à ẹ̀sì pàbí ọlá ẹ̀sì pàbí ọlọ́lú ọ̀rẹ́ rẹ̀ fún Nàìjíríà tó tó bá sábíọ́lá ní ọmọ adarí wà tó ní bá wá sí náà torí pé a ti gbé agbára yẹn fún olùgbọ́ ọba àdẹ́gà àwọn adarí ẹ̀sọ̀ ló ẹ̀ nìkan kódà kárẹ́ nìkan bó ti lú sí dáadáa tó lọ́fíìsì kan ní wá ń lọ ẹwọ ẹtú dànù ọ́fíìsì ti dànù hmm. amúgbìrán sí pè máa tóní àlérú wọn mọ́ tóní tóní hmm. ọlọ́ní gbọ́wọ́ fún dáadáa mọ́là wà fún bìnú rẹ̀ ìyọ́nà ìlọ́ máa lùgbà fún asìsàn tó kọ alẹ́kọ̀ọ́ níbi eléyìn bákan náà kájọ gbogbo àdúrà tábà máa ṣe ká má mú àìdá mọ́ táàmà bọ́lọ̀ sọ́n ẹlòmí ààrẹ ẹ̀rẹ̀ tàjíìr ká fúnlẹ̀ má dùá ọlọ́sànà mi ò àmà mi nínú ẹbí wa àtàrà ìyàwó mi tó bá ti kẹwàá báwọn fún àyíkú lẹ́wọ̀ <laughs> àwọn ọ̀ká wọ́n ti débi tí wọ́n ti kí ọkàn wọ́n ti balẹ̀ àwọn àtàṣẹ bọ́lẹ̀ yẹ́rẹ̀ wọ́n fara ní àpọ̀ bá ti lè tàwọn ọ̀ká kó ṣẹ́ ọ̀ mọ́ wà lẹ́gbẹ̀ẹ́ kàbálọ̀dọ́ kan rẹ̀ lọ́dọ́ bá ti tẹ́lẹ̀ pé bláàkì àwọn olóòdè dára wa mà mọ́ gbọ́wọ́ lè di ẹnu ọ̀nà kàbá báyìí ni mọ̀ gbọ́ ọlọ́ọ̀bàtà náà fi wọ́n ti ní tí àbá sọ̀rọ̀ bí ní orí bẹ́ẹ̀ mọ̀ lọ ní padà o mọ́jẹ̀ ń bọ́ gàmì lórí àga o ó ní o fọ́ sẹ́rí èèmẹ̀ tí ìsọ̀mọ́ pọ̀ wá dúró mọ́ wọ́n wọ́n lọ yóò rí bẹ́ẹ̀ ẹbá ẹ̀kẹ́ ní ọ̀sọ̀ bẹ́ẹ̀ fún nílé hmm. tí ní 2016 hajji tẹ̀sẹ̀ ọdún náà báwọn ẹ̀dẹ́ ìyàbọ̀ báyìí ọkọ̀ àjẹ́wò kan náà bẹ́ẹ̀ lọ sí ẹjọ́ lọ ní ìyàbọ̀ lóbìnrin ìbá sáré mọ́ sí eríkà bá ló túrò lọ́bá wú ẹmọ́ ní bá ń yílẹ̀ gbogbo lọ́bá láwò ọwọ́ ọmọ ní ọwọ́ ní ìta àbájí kápá wí náà lọ́gbọ̀n ọ̀fẹ́ mọ́ sí náà <laughs> ọkọ̀ tó ṣẹ̀wọ́ ájì

ọlọ́njọ́ òkùdàkùn àwọn àbálágà tí wọ́n kọ́ wọ́n kíw wọ́n ní kẹ́ bá rọ́kùnrin tó nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ jù rẹ̀ lọ ìyàwó kan ni ó ní ẹni rí bẹ̀rẹ̀ ṣe tó rí hmm. bọ́kùnrin bá dìkín bá fẹ́rẹ̀ ìyàwó rẹ̀ jù rẹ̀ lọ kò ní ìyàwó ní èyàn rí bẹ̀rẹ̀ bọ́kùnrin bá ti mẹ́fẹ́ rẹ̀ yọ́ pẹ̀jú ìyàwó kan lọ onílẹ̀ ìyẹn ojú kọ́ fẹ́ràn ọlọ́mọdé ayé ọ́tà mi ni àbá yí ti ọkọ̀ lọ́fẹ́ o kò sì jẹ́ wọ́pọ̀kọ́ ń lé wípé nígbàtí ń kóòdì àwọn pé tí ìrìnbárí kàbà àdúrà àkọ́kọ́ tí ó bá pọ̀ sí láyé ọlọ́run máa kẹ́ ni ẹwọ mẹ́kó gbọ́nà olóore jẹ́mọ́ra ká má àjárọ̀ àdúrà tẹ́rọ kẹ́kọ̀ọ́ 1 okùn 7 8 àdáwà tí wọ́n pè tán. kí ni kí la fẹ́ sọ pa ká mọ̀ kúnlẹ̀ má jùlọ jẹ́ àbí sọ ìhàyè mìíràn àbí àbí ìwọ̀n ẹ̀ka ọ̀nà tànà bọ̀ àbúrò máa wọ̀ fọ́mùsá sí dọ́kà ó kálukú ẹ̀dí sí làwọn ti tàwà ẹ̀dí lárúbá tó bá dé àwọn òpó ni mọ́kàn

tí sọ̀rọ̀ máa padà ẹgbẹ́ ìkejì tí wọn ọ̀bá wulẹ̀ tí wọ́n tàn tán bẹ̀rù ibi wọ́n rùn mọ́sájú ọpọ̀ hmm. yọ́ máa kọlọ̀ ọ̀tá ni. wọ́n mọ̀ ilé káàkiri wọn fọ́ káàkiri náà ni. ọkọ rẹ̀ ní ọba gbé pọ̀ máa. Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illallah hmm. ashhadu anna muhammadan rasulullah hayya ala salati hayya ala falah qad qamati salatu qad qamati salah الله أكبر الله أكبر لا إله إلا الله كناتو وكيف كنت كيرتا وبت وصلوا رابع يرحمني يكرم وفي الله كمي وارحم محمدا صلاة كمي بان كان بي ولا ترى ما أنا أحدا من هؤلاء ترى جادا إن من جلكم إلى دي بس أقول بكروا كيف يوكيانا دي أتبعوا أنا دي باتوا بو صلى الله عليه وسلم باتوا بكروا làkọ́jẹ́ àjáwọ̀ta wà sí à ọlọ́ọ̀lọ́n pọ̀ ẹwùn tẹ́ ń sọ́dẹ̀ kẹfẹ́ káàfọ́ ọmọ ọ̀sẹ̀mù ẹ̀sọ́ kó tó máa ti rí kíkẹ́ àjẹ̀mẹ́wọ̀ ó ti tó wọ́nlọ́ọ̀rì ṣùgbọ́n láìláìláìláìláwò akọrù nẹ́sìlì jẹ́nà ẹn tí ó tó sì jùlọ jẹ́nà wọ́nlọ́ọ̀rì ayé ìmẹ́wà ni ó ní jẹ́mọ́ láìláì jẹ́nà ẹjẹ́ ìsọ ìkẹyọ ìdàmọ́rù ní àbí tàbí ìrọ̀rọ̀ ó sọ́lọ́ ni yẹ́dùkúrò ààrùn ìjánẹ́tì ìjánẹ́ta àwọn ọmọ àjẹ́nà ọmọ wà jẹ́nà lọ múrùdà júrùdà bíìdàn jihadan mukahali abúná àsàrátí wàsàrátí na sana táwọn ìbá wà jẹ́nà lọ́gbàrí kìámà múrùdà irun mú àwọn ọkùnrin yóò sẹ̀sẹ̀ máa rúbọ̀ nígbà tó ọmọ ọkùnrin sẹ̀mọ́ sẹ̀sẹ̀ bàlágà gangan júrùdà kò ní sínú irun orí wọn ò ní wálẹ̀ yóò kọ́ ìní yóò mọ̀ bọ̀ yóò tún wá yí padà báyìí jẹ́rì iná ìsìn orí ànàbí adama bí dán à gbogbo ẹni tí ń bó rẹ̀ sọ fún pé wọ́n jọ wọ́n pútà lẹ́ndì bí dán kò sí ẹnìkan tí wọ́n tẹ̀kúrò ànàbí adama wọ́n wà jẹ́ lẹ́nu wáìtì ni ìbọ́lọ̀ ń kà fi kọ́lọ̀ ìṣe àdẹ̀wò láyé látẹ́ni àdẹ̀wò látẹ́ni ti fún aláyé àti kú mẹ́ gbogbo ọwọ́ jẹ́ náà ara ìmọ̀ ni

ajù bẹ́ẹ̀ lọ bóò láti wá fẹ́ fi arúbì sábẹ́ àtúrẹ́yìn àwà tó jẹ́ 7 feet ní fífẹ́ wa so ẹni kọ̀ọ̀kan wá lẹ́bí jẹ̀ náà táa bá mú pílà padà síbi ẹsẹ̀ kílòkọ̀rẹ̀ bíkùn ó ti tónù káwá ló lówó láyé tó wó chéǹjì ẹ̀ débi wípé wọ́n ń ti àpò ráìsì mẹ́wàá lẹ́ẹ̀kan náà wọ́n wá ní chíìpù kan ni wọ́n jẹ́ because owó ti chéǹjì ikùn wọn wọ́n lè bá àgbàdùn ọ̀hún owó ni wọ́n lè bá àgbàdùn ọ̀hún tí wá fẹ́ ikùn wọn sí béèyàn ti ń lówó sí láyé bẹ́ẹ̀ nínú rẹ̀ ọmọ dí ní ìjà ìjẹfà ní borí láti Egypt ìjẹlò ìjẹfà aláwòye àjọ lọ kéèyàn bá tóbi tó sànà ní Egypt ta ni olùsìlú wọn lọ tó gbogbo nǹkan ní ọmọ jẹ ọ́ráyé ó kẹ́ sọ́nà tẹ́lì lọ́gbọ̀ lọ́gbọ̀ ẹjọ́ lọ skú ẹjọ́ lọ bí ẹ̀rùkú rẹ̀ ẹjọ́ lọ bí ẹ̀kọ́ ìsásùgbà tẹ́ẹ̀bẹ́ tí ó torí pẹ̀rẹ̀kẹ́tẹ̀ wọ́n dájọ́ ọkùn ní olùsìlú bí i a kẹ́mìkí màmá mi àtàwọ́ta àtàrà wọn jáde ọmọ ẹ̀rí màmá mi tó ní wọ́n fojú wa rí ìgbàdà kéèkéé kó tó pé moríjísà lọ́tì mọ́kẹ́ wọn ò jẹ́ wọ́n sẹ́rù wa ní kí wọ́n pàrà máa tọrọ lọ́wọ́ wa kí máa hàn máa ń kú ètò àwùn kí sàánú ẹ̀ ìjọ́ àwùkú máa sàánú ẹ̀ kí ìdàbẹ́ mọ̀bọ́mẹ́ o gbogbo ọ̀rọ̀ àbúrú lè mẹ́jì wọ́n pọ́lé mọ̀lò adr tẹ́lẹ̀ pẹ̀lú pẹ́pẹ́pẹ́ àìsàn pẹ́pẹ́ lórí lòrò adr jẹ́mọ́ ẹjẹ́ a máa ti dàpọ̀ lọ́njà àwàbọ̀ àwọn kí wá ní tí ń fàwà sẹ́yìn àkókùtù mẹ́rin jẹ́mọ́ àdúrà ọ̀pọ̀lọpọ̀lọpọ̀ ń tàn sí lù wa o ká kóra jọ́ bì kan káàdì special prayer kan wà kò sí ní ìsìláàmù ṣe rí ẹja lọ mú lọ gbogbo àìdá tọ́bẹ̀ yí máa jẹ́ àmọ́ ọlọ́run nìkan ló kù tuntun lè gbà ó nínú fi jẹ́ pé ẹ̀ tọ́fẹ́ kọ àìdá fún àná kó náà ṣe sùúrù ó ti dùn lẹ́nu wa ó kọjọ́ ó in tí sì mọ́ wọ́n bí àdámà ní kórí ọ̀tà ní tífù ẹ̀yà má jẹ́ àpẹẹrẹ ma ẹ̀fà ń ẹni ọlọ́mbà fẹ́ sàánú pin inú wọ́n ni ọmọdé àpẹẹrẹ ma tí ó sì rí gẹ́mì tí ó dè tí ó ti gbà nínú òtútù àfáàdá àfáàmà nílùú wa nítorí pí ọ̀tọ̀ làbá ọ̀tọ̀ ní táàrí ó jẹ́ ìwọ̀n inú rẹ̀ lọ́wọ́ àbá ó kú one nílẹ̀ Yorùbá wọ́n gbómi ọba wọ́n bá torí ìgbébọ̀ wọ́n tó wá mọ́ sọ fún mi pé ẹ̀rọ pẹ̀sẹ̀ ẹ̀rọ ọmọ ẹ̀rọ pẹ̀sẹ̀ onídìí nǹkan jù bọ́dá yìí ọ̀dà láìláìlọ́lá láìláìlọ́lá àti nǹkan mìíràn ni mo fi sọ wípé ẹjọ́ ẹ̀dàkùn ájẹ́ àmúlábádébẹ̀ kílẹ̀ ríwa lásìkò Umar nígbà wà fìtò rétí ìrọ́lẹ̀ sàmàbọ̀ wípé àwọn kámà kò jọ́ nìkan jẹ́ ń sàdó àlápapọ̀ mọ́ òní ẹ̀lọ́ jáwọn èèyàn ọ̀dọ́lọ̀ mọ́ wọn fúrara wọn ọlọ́run ọ̀fẹ́ jẹ́ ti bí pápẹ́ hmm. wọ́n èé báyàn gba àdúrà sí ó ń kàrùkú lọ́mọ sí bẹ́rẹ̀ ọ̀bá dẹ́dà olóṣùmọ̀ bó ń tẹ́rí kàmọ̀ sọwọ́ ẹlẹ́ẹ̀kejì tí wọ́n bá ti pè nǹkan ládùúà tí ó bà ló ń kà ọ̀dọ́ náà ni ó ti wá wọ̀ hmm. kí lẹ̀ èmi ti tàdúwà kan rí ọlọ́run sì gba àdúwà mi láti bẹ̀ mọ̀ wá sọ fẹ́ ìpé kẹmà sílẹ̀ ní ọdún rẹ̀ torí ẹ̀mẹ́lẹ́ òyìnbó máa ṣe bá a ṣe rí sọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ fírí òun kàlùkù ẹlòmíì ń bẹ ẹlòmíì wílẹ̀ ní ọ̀dẹ́dì ẹ̀kan ní ó ọlọ́run sì gbàdúrà rẹ̀ ẹlòmíì tìyàn ní ó wílẹ̀ ní ọ̀dẹ́dì ọlọ́run bó ṣe ní yóò wílẹ̀ ní one billion kọ́lọ̀ tó dùn lọ ẹ fún kàlùkù lẹ̀ pẹ̀lú bó ṣe ṣe kí ni o bó ṣe súnmọ́ bá dẹ́dà ó di mélòó ó di méjì nínú àwọn ọ̀nà tó bá dẹ́gbà pọ̀ ká máa gbà pé o ní ká chéńjì tó jẹ́ ìpìlẹ̀ káwá kìkì abọ́bẹ̀ sórí oṣù ló lè gbà wọ́n kúrò ọgbà ọwà try tó bá jẹsàárì ẹ̀ nǹkan yẹ́lò ilé ó <laughs> <laughs> gbogbo ẹgbẹ́ ẹ̀yìn ìpẹ̀rọ̀pọ̀ tó àgbòfin mọ̀wà ọdún òfin gẹ́gẹ́ wọ́n ní custard bí kó ń lo àgbàdo sólò ẹ̀bá yíbò kínú ẹ̀yìn tọ́ọ̀pà wá sínú rẹ̀ nǹkan black Òun láyé bọ̀ lìjẹ́. Kọjọ́nà. Kọjọ́nà. Jẹ́mọ́, kí mùsùlùmí bá lẹ́jẹ́ lẹ́yìn? náà ká máa fi tó ìṣẹ́lá kádùá ìbòlẹ̀ tí rágbò ní kándù òun ní ìsìlámù kándù kọ́lọ̀kọ́lọ̀ bú àti rí kò sí bákan náà kò sí bí a ti máa gbómi ókè ní ìsìlámù wáyé kò sí bí a ti máa gbómi ilẹ̀ kí ló dé alàmìyá nìlànà anẹ̀tẹ́bì àjọ dáwó bẹ́kànga lọ́dọ̀ ṣe ó

bákanáà àdúwà a ọ̀pọ̀ wa wọ́n tó wá sọ lóòkọ́ mi wọ́n lè ní àwọn àgbàlagbà ẹni ọba sí yọ fàrí mi ní nàìjíríà ọba sí kò sì gbọ́dọ̀ lú abẹ ìkara wọn ni ó lò àwọn yóò múra wọn sábàtẹ́ sàdúrà orí oró láti igbó àátíwàwó a ààyè sí ìkọjú kíbùlà àkọ́yìn kíbùlà o. lẹ́yìn ìgbà náà tàbá wá bẹ̀rẹ̀ táyì parí ẹ̀ òkè àti ẹ̀mí ọ̀wà mọ́ tẹ́rí tí ẹ̀mẹ̀ bá kiri tó tẹ́ yìí lórí tí wá irú ní àdúgbò á ah, confirmed ara rẹ̀ ìgbàdó oníyọ̀ agbọ́dókè oníyọ̀ ẹ̀fún yọ̀ gbàdó ẹgbàdà àwọn ẹ̀rẹ̀ àwọn ẹ̀rẹ̀ lẹ́rẹ̀ jùmáà níbo lè ní ìwà ní ìsìlámù kò sí ní ìsìlámù wà ṣùgbọ́n ájíàmù ó ti sí nǹkan sí ẹ̀sìn lọ́dọ̀ ẹ̀ tí ó tọ̀ wá sọ́nà jẹ̀mọ́ tí wọ́n bá ní àfáàdà lọ́dọ̀ olówó méjì ni wọ́n lọ́dọ̀ ẹ̀ tí ó nǹkan gbàgbọ́ wọn àfáàtọ̀ gbáfò lówó sórí rẹ̀ lálẹ́kì àmà ṣùgbọ́n yóò tẹ̀ lọ́rùn kébí ó pò láyé hmm. Bàbá wa kọlọ́ ti mọ́ ọ̀sọ́dọ̀ báyìí, ọlọ́mbà ń gbàbọ̀ wọn. Bí ẹ ti parí tán, wọ́n rí sàyà àti pínsípà ní Èkó nípa gbá mi wọ́n sáàgbówó wálé ìjọ náà wọ́n fẹ́ yọ zakani wọ́n ní zakabo wọ́n ní owó zakani náírà zakéètì ìwówó yìí sí bí wọ́n bá ni ọ̀dá nínú mẹ́jẹ̀mú zaka owó tẹ́ rí ọ̀sàkà ọgbọ́dọ̀ pé iye owó tí zaka wọ̀ wáyé ẹlẹ́ẹ̀kejì ọgbọ́dọ̀ lọ́dún kan tí bùkátọ̀ ọ̀bá lọ́wọ́ yìí tí wọ́n ìbọ̀ tó sáà ẹ̀ gbọ́mi yóò ọ̀dá ẹ̀yìn mọ̀ fẹ́ gbé fún tí sọ́dá fi ẹni dénú sí ọlọ́kàlá mo ní bàbá àníjàkọ́ òwònú rẹ̀ àgbàtọ̀ bá bẹ́ẹ̀ sí lọ tẹ́ ẹ bá lè mánéjì ìsẹ̀mí tẹ́ẹ̀sì ìfaranítẹ̀ pẹ̀lú tí ó gbé sí lọ smoothly tọ́wọ́ ọ̀sìsàn owó ìfọ́dún kan lẹ́sẹ̀ ìrọ̀sàkàmbẹ́ kí ọba tí ń tẹ́mi náà jẹ èyí ó ń gbé nǹkan mí o ṣe ló fi ṣe bá nẹ̀bí lọ̀kan ṣàgbé ń kéw níbo ní ọ̀tí ṣẹ̀wà ebi ń jọun in tó dáwà láàlẹ̀ kí n kèlé ìparí ẹ̀ ní jọun lásọ pé agbọ́dọ̀ sọ ànàmọ́lì ní jọun ta lọ fẹ́ kí ó ti pé ọmọ 20 years yóò sì lọ sóhun tápà wọ́n kí làfẹ́ sí báyìí gbogbo àwọn ẹ̀yẹ̀ kú ẹni tí ó gbàgbá jùlọ gbàǹkankan lọ wọ́n ní ẹjẹ́ kó tó pé lọ́dún márùn sí yóò ti di géńdé nígbà òkú 25 ló wò lé nígbà òdúlẹ̀ sápà àfáà sí èdè kò gbédè

dání tó rúfà lókè mi jẹ́ ju ààrí ààmú bù alihamu bù kíníkà lókè kíníkà nítàlẹ̀ èdè ìtàpàlọ̀ kọ́kọ́ fi kọ́ wọ́n sá pàrà gẹ́ makùrá ní ìka lẹ́yìn ọdún márùn-ún tàbí kí wọ́n tẹ̀lé tàbí lọ́ba di ẹrù ẹ̀ inú ẹ̀ dùn ó kó bọ̀ ní padà àbáwá ní ìbò ọ̀nà ó nílé tó o ti màtúmá tó o kéjì ó ń tó kò kéjì ma ọwà lọ́dún mẹ́wàá fún yìí Ọwọ́ bọ̀ǹdé padà. Fọ̀ṣẹ́wọ̀n. Ọgbọ̀ǹdé gbogbo àwọn rẹ̀ ti bí máa ẹni ọ̀pọ̀ ló ti kọ́lé. Bóyì délé wọ́n ti bá wọ́fíìsì ní ọba ìgbìmọ̀ tálàjì. Wọ́n ní kó ọmọ fún rọ̀lẹ̀ kọ́ máa kọ́ wọn kí ó. Tí bá ń kọjá wájú ilé ẹnì kọ̀ọ̀kan wọn ní tó mọ̀ pé àti àwọn ẹbí ẹyí yé bìsùn ní hmm. orí èkó ẹyin. Tí wọ́n bá wọ wálé tí wọ́n bá bí ọmọ ẹ̀ léèrè wípé kírè yóò ní agolo gààrí àní kígan ní tájú kó tó dàbí ọmọ wọn ọ̀pẹ́ ìkẹ́kẹ́ gbanú ẹ̀ kó tó dàgolo gààrí torí pé jẹ́ wọn ò mú mí kìí rí wọn ní Ramadan dé mú kàlùkù bá ń gbé jáka wa ẹlẹ́à kí ni bàbá àdì ní ìgbéwà gààrí náà ìgbé wọn ẹjá máa wọn tí ẹ̀yìn gbàdá náà tó dé náà gààrí náà ìbú táwẹ̀ bá lọ tán ká lè panúdà ká lè owó rárá ìjà náà ẹ̀sọ́ kóńgò ẹ̀ta bọ́ mẹ́wàá kàfìrà ráìsì ẹ̀fùsàbọ́nọ́wà àwọn bí méjì bá gẹ́ẹ̀sì nínú àwọn jẹmọ́ wọ́n ní mọ́ mọ̀ lámà náà wọ́n ta gàrí jákà ìrìnàjà <laughs> nígbà wá jọ kan ẹlẹ́ àná wà gbọ́n ẹ̀wọ́ ẹ̀wà ṣé bá ṣe máa wá bá lórí àwọn ọmọ tí ó púpọ̀ lọ́dọ̀ yìí wọ́n máa pọ̀ sí náà lọ́dá bí wọ́n bá ti ń dẹ̀ àbì kọ̀ọ̀kan wọ́n máa sẹlẹ̀bírẹ́tì ẹ̀ ọ̀sẹ̀ wà tí wọ́n bá jẹ́ wà lọ́sẹ̀ ẹjọ́ náà iná làáfà àti ẹ̀lẹ́ òtùjẹ lálẹ́ yóò sì tó mobilize wa mobilization tó ní fún ọmọ mi ètò wá ti sún dé ṣẹ́bí nǹkan kọ́kọ́ pẹ́ díẹ̀ wẹ̀wẹ̀ ètò wọ́n rí àti nǹkan kókò púpọ̀ bọ́bá káàkì nǹkan kọ́pàá wọ́n wà sọ owó oṣù tó ẹ̀kí máa ń wọ̀ gbà wọ́n wà sọ dijọ́ wàjúmọ̀ wọ́n wá ń pè ọ̀nà wádà náà bàbá wọ́n ni wá wá wá ìyá bìláàrí ah, orí ìgá pọ̀ só kò tí ìtò òbí ni ah, sọ́rọ̀ obìnrin náà lọ́rọ̀ tó bá jẹ́ pọ́ lè bí fẹ́ yóò lọ́dún ó yà ah, bá ìmọ́mù oṣù kẹjọ àtàbọ̀ fún wa ó dẹ̀ sì wà wẹ̀ gbẹ̀rẹ̀ jìláàdù náà gẹ̀ẹ́ta lórílé ó kú pàràkù sí ọ̀kánà ọdún kéré ò tó bá ọ̀tọ̀lẹ́tí ń bẹ́ẹ̀ sì ní ká lọ́wọ́ lẹ́yìn tí ó jáàmì á ní bẹ́ẹ̀ ìmánì àti ebi ìjáwó ìparí bí ìmánì tí ń pò lọ́gá ebi náà sọ pò lọ́gá èmi ọ̀fẹ́ bá wọ́n tẹ́ sí o kọmọ́dà tẹ́ gbà fíyàn sójú àlú ṣùgbọ́n ebi mọ́ bá lọ torí àdẹ́bí ni tí wọ́n bá ń pè ìṣáì tí wọ́n ti gbé àṣà wà ẹ kọ́kọ́ jẹ oúnjẹ alẹ́ náà kẹ́ tó lọ kí ṣáì tá lọ gàbáwọ̀ ọlọ́run dákọ̀ mọ́ fọ́lẹ̀ mọ́ wa má fi wá má fi rẹ̀ hàn àwa lọ́nà òdì bá ṣe sọ̀rọ̀ lọ́yìn àwọn kan ti gbàdì sọ́wọ́ ti wò lè rẹ́rẹ̀ ma hmm. wọ́n kàn dúró lọ́pọ̀ tí ó gbẹ̀ lálẹ́ sàmà hmm. Hmm. kí ló jáde ní òṣèlú ọkà tó bú ẹkọ́ ni tí kò é rí bímù ẹ̀dọ̀ wọn ti bàjẹ́ kò sí rí bímù kídìnì ti lọ ó ti sàwọn kan bẹ́ẹ̀ ọlọ́run dákun ìwọ ló bá àlàáfíà dákun fún àlàáfíà tó bá dárò mẹ́gà lọ yóò máa tọrọ kú fún ẹ̀ ó tẹ́ bá nífẹ̀ẹ́ ẹ sápẹ́ kí n máa lọ adájọ́ ni mo sọ báyìí tí bí mo mọ́ tí mo rí a sì máa kéyì gbá mi tọ̀jẹ́ pé òun gangan mọ̀ pé ẹ̀sẹ̀ àpò kọ́lọ́ ọmọlàfíà wà á tí ń súnmọ́ jù náà pé ẹ̀mọ́dà lọ́run kí wọ́n lọ sí mi lọ́jà bí ẹ̀sẹ̀ ìlàjú láti bí ọ̀sẹ̀ méjì tá ìsọmọ́rún lágbẹ́ ni wọ́n náà wọ́n tún jà wọ́n náà àti wọ́n máa tọrọ kú fún wa ọlọ́run sọ wa bẹ̀rẹ̀ ọlọ́run wá jọ kọ́ jẹ́wọ̀ nìkan láàmà pè ìwọ lórí rẹ̀ dáná débẹ̀ o iṣẹ́ ìmájọ̀ tún ka ń bí tẹ́ni ọmọ sọ fẹ́lẹ̀ kọ́dà tí wọ́n bá jí bàbá mi wọ́n ní ah, ìsìlámù tí wọ́n á yára fẹ́ẹ̀dì báyìí a mọ̀ kọ́rẹ́ ní èdè mi tó lè yìí níjọ́ tí wọ́n bá bí ìbẹta wọ́n ò tó bẹ́ẹ̀ kí wọ́n kó jáde ní ìjọba ti jẹun nítorí kíni nítorí wípé wọ́n máa wá àtò nínú mẹ́tẹ̀ẹ̀ta wọn tí mẹ́tẹ̀ẹ̀ta bá jí obìn àtò ní mẹ́tẹ̀ẹ̀ta tí méjì bá jí obìn bẹ̀ wúnyà àtò méjì láyé ilé ọba wọn kò lọ tí kan bá jóbe àtò kan wọ́n náà ní kí ní ọba ẹ̀bà tó ṣe gbogbo ẹ̀sìn wọ́n pè ní

ọlọ́run dákun ìwọ nìkan ló lè gbá wa mú ní ìdarí wa sọ́dọ̀ rẹ̀ méje sí òun wa o ká máa pè wọ́n nìkan ṣe rọrùn bẹ́ẹ̀ fún wa o bùkátà wa jọ máa bí ya o mọ́ fúnlẹ̀ mọ́ wa tí wọ́n fi máa wá bẹ̀rẹ̀ pèsè bẹ́ẹ̀ lọ́nà ọlọ́run wa kọ́ wa wípé ká máa sọ pé wà látẹ̀jì alná fìtìnà sáàrin ilẹ̀ ìjọ káfàwọ̀ ẹ máa bẹ̀mí èmi náà mọ́kọ́ yín ẹ máa bẹ̀mí pé kí mọ́sí yín fìtìnà fáà tí ò tètè ní ìtumẹ̀ ní wípé tí ń bá ti ń fàdàwó òkẹ́yìn gbogbo ẹn tí ọ̀fẹ́ sí ìsìlámù tẹ́lẹ̀ orí ọmọ ẹ̀dùn pé tí ń tẹ́mìnà ìbáwá ti rí ọlọ́pọ̀ wa pọ̀ wà pé ká máa sọ wípé èyí tí kèfè rí ọmọ ìdára wa tí èlọ máa kábà máa ń kọ́rọ̀ pé ha ah, ọ̀nà rí ti yẹ kí n ṣe o kó tó bọ́ o ẹni kẹ́ẹ̀sùn pé kí n máa fi sáyé fún yín ọlọ́jọ́ àwọn òbí wa ní ẹ̀ka sí bá ní gbàgbọ́ wọn àwọn tó fi mọ́ ọdọ̀ ọlọ́run bá ní gbàgbọ́ wọn ọlọ́run bá ní gbàgbọ́ wọn ọlọ́run bá ní gbàgbọ́ wọn lára àbòsí tó ga ni kí lè òṣù báyẹ̀ láyé kí lè òṣù bá láyé kọ́ má tọrọ fáwọn bí ẹlẹ́ máa síbí yóò kírun lárúgbù sọ́gbàlì ọlọ́mbà ní kẹwọn bí ọlọ́mbà ní kẹwọn bí wọ́n ṣe mọ̀ wọ́n lọ́wọ́ bá ṣe mọ̀ níjọ́ náà lọ́wọ́ bàbá mi ló bá ń bàbá wọn ajọ wà níjọ́ kan wá sọ̀rọ̀ wọ́n ní Sulaiman awọ́ ìjẹ̀ náà ah, ẹrú sí ẹ̀bà ìgbóṣẹ́ gẹ́gẹ́ lálàrí mo ní bàbá wọ́n sọ ọ́ sínú wọ́n dùn mo ní kílẹ̀ rí náà ah, wọ́n ní ti báwọn àbá àti mo ń kọ́ wa lẹ́kọ̀ọ́ lórí wọ́n ṣe tẹ́wọ́ sí ìfọn wọ́n ní sẹ́mọ́sẹ́bọ́ ẹ̀sìn bójútó rọ̀ àpá agbẹ́gbọ̀mọ́ lọ́wọ́ àti bójútó rọ̀ hmm. fífún láwọ́ ìjẹ̀ náà wọ́n sọ hmm. torí pé níjọ́ lọ́n kọ̀ọ̀sẹ̀ tán hmm. bí ìsìn ọmọ ògbóòdè ló lé nìsìn yóò ti sọ fáwọn ọ̀rẹ́ rẹ̀ ké ṣẹ̀gbẹ́ dájú ọ̀dà sáà èmi dájú gbá bàbá rẹ̀ ní o bẹ́ẹ̀ sọ́rọ̀ yẹn láyé tí social media ti gbọmọmọ́ lọ oníbà ní wọ ọmọ báyìí ẹ̀yìn mọ́mọ́ ẹni bí máa sòfò ọlọ́nkọjọ́ ọ̀kọ́dá fún ẹni bí máa sòfò gbogbo ọba tó ń jẹ ọmọ bá délẹ̀ ẹni fóògùn jẹ́ jẹ ah, ni ó ah, abẹ́rẹ̀ tẹ́mìnà lójúmọ́ ọmọ yẹn tíráyọ mm-hmm. ah, kí ni yára ìtura sọpọ̀ òṣè fún mm-hmm. ọmọ yẹn tíráyọ wọ́n dẹ̀ ńlá ìyá àyàn oògùn ní fi ń jẹ́ jẹ ọmọ mm-hmm. ìgbà tó bá délẹ̀ ẹni fóògùn jẹ́ jẹ ọmọ ọlọ́dẹ̀ apàdé rẹ̀ dáadáa àwọn òrọ̀mọ̀dọ́ wájú báyìí àtẹ̀ntí ò ní ìgbà náà jọ máa mọ́ra náà ni àtàtàjọba àtẹ̀ntí ò ní ìgbà láàyè rẹ̀ àtẹ̀ntí ò ní ìgbà pẹ̀lú dúnù ọlọ́njọ́ ìntàn fẹ́ǹbẹ̀ náà ò ní kọ́ sànú lọ́wọ́ yá fi dùnú gbà jọba wà láyé jọba wà láàyè jọba wà láàyè wa mọ́ wàá tẹ́ ní òpin tá a gbà òrà jẹ́ níka sí rẹ̀ àwọn afọ àwọn àgbà ọlọ́run dáfò bí arí nípa ẹ̀kọ́ mọ́jọ́ yẹn ó dàrú bàbá wa ní ẹ̀kọ́ wa ẹ̀rì wa ọlọ́njọ́ gbogbo àwọn ọmọ tí náà tẹ́ ẹ̀ tí ilẹ̀ tínú yín dùn ọlọ́run ní pàwọn fún yín báyìí ẹ̀ ní mẹ́rin sí fòkọ́ ìpín máa kí ẹ̀ padà ìkẹ́nu wọn lókùn ti túkú nú wọn ni mo wá fẹ́ ìmìnà fẹ́ jọyàn wọn fáka fi kírù sílá sọ́mà àti ẹ̀ padà ẹ̀ ní wíbẹ̀ sílẹ̀ hakila haula wala quwwata ó tó tó àwọn tó ti ti wákílẹ̀ kan àwọn ti ráìsì dé bí òpin tẹ́jà máa ráìsì dé tí wọ́n fi sọ pé ẹbẹ̀ wọ́n bẹ náà ẹgbẹ́ wọ́n jẹ náà ni níjọba ìkíyàmà ẹ̀ ní ṣokúpàdé ọlọ́run ọlọ́run ọjọ́ ìjọ́ tọ́lọ́ bá ti sẹ́yìn wò ẹ̀rin ni ó jàjí kan ah. àti gbogbo àwa tí àjọ ń ṣiṣẹ́ ní kọ́ọ̀tù nígbà táwọn àfá àwọn kọwàá ń kí wọ́n ní lau an sọfà náà lásàrọ̀ àlìkọ́ọ́bí tẹ́ bá ti rí ẹ̀ṣẹ̀ gìrìgìrì kọ́ọ̀tù ìlú ọ̀dá ni o táwọn èèyàn bá ń fi òótọ́ Abu Hanifa wọ́n ni ọwá olóhùn jẹ wọ́n bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ olóhùn jẹ àwọn kan bá lọ ọgọ́ba pé ìbá gbàlagbàlẹ̀ ẹ̀fì àjẹ́ ọba nínàbó ẹ̀já náà bí ẹgbà mélòó kan ní ẹ̀já náà lọ́gọ́rùn ẹgbà ẹ̀ka bá tó nọkọ́ ọba tábàgbà bá nà náà ni ẹ mẹ́jẹ wọn nà lóòjọ́ o kọ́mọ́ kù sábẹ́ ọrẹ́ ẹjẹ́ wọn tìrìtì ẹgbà yẹn fúnjọ mẹ́wàá kọ́mọ́ jẹ́ tẹ́ntẹ́ lójoojúmọ́ wọ́n wá nà wá nìfà mẹ́wàá ọjọ́ àkọ́kọ́ mẹ́wàá jọ́ kejì jọ́ kẹta ó sì jẹ ọgọ́rùn pé tára rẹ̀ ya lórí fóònù ọ̀fẹ́ ìjàdájọ́ ó sì tó bẹ́ẹ̀ nímà ní gbogbo ẹ̀ torí bẹ̀rù ọlọ́yìn náà ni ọlọ́run jọ ọlọ́run dákun ọlọ́run jọ ọlọ́run dákun àtàwọn àtẹ̀yìn járójú rẹ̀ o àtàwọn àtẹ̀yìn járójú ọlọ́run àdémi ọ̀dàrú o ọba láti rí orí olórílẹ̀-èdè wa máa bá ní kíyèsí wọn o máa bá ní kọ́ ọmọ sí o wọ́n láàrin ara wa ọlọ́nkọ́ ọtún alẹ́mí o ọlọ́dàkùn ọlọ́nkọ́ ọtún alẹ́mí o gbogbo àwọn àfáà tí wọ́n máa darí wa sọ́dọ̀ wọ ọba dẹ́dà náà bá ní kún wọn o gbogbo àwọn jẹgbúrú dàgbà bá ní fọ́tún wọn náà lẹ́mí kápọ̀lẹ̀ yá nàbí ìgbé táwà ń ké nígbà tó yẹ tábá wà jẹ̀ náà tẹ̀jọ́gbà ní kíámà àjẹ́ náà bá túnmọ̀ wòró àwọn àyè ọ̀pọ̀ tí ò wọn ò foríbalẹ̀ fọ́lọ́wọ́n ní láyé fa àkánà ọmọ ìjànà ọlọ́wọ́n ni ẹ̀yìn ọya onínà mọ̀dá yìí onínà ni a máa bá ìjànà kí ní wà fi wá máa sọ wípé títẹ́ nìkan kò ní wá ìjànà ájọ mọ́ ẹ̀bẹ̀ náà fúnra wa kọjọ ọkọjá kó já parí ẹ̀ sí bí yọrọ rẹ̀ ọjọ́ àwọn elétò náà ọlọ́wọ́ fi ilẹ̀ o tọ́pìkì tẹ̀ mú yìí ó ó sì dá wa padà sọ́dọ̀ ọba dẹ́dà ọlọ́run ìlẹ́ ìlẹ́ òkú lọ́dọ̀ rẹ̀ bí hakila haula wala wala wata ilẹ̀ bàbá wa bàbá nà ọ̀rọ̀ bí torí àgbọ̀rọ̀ mọ́jà wọn tó sàdúrà fún lọ́tọ̀ àwọn ni wọ́n so wá mọ́ àwọn àfáwà àgbà àwọn àfáwà àgbà so mọ́ bàbá bá nà ọ̀rọ̀ bí ọlọ́run bá ní gbàgbọ́ bàbá bá ní kẹwọn bá ní kẹwọn àtàwọn àfáà àfáà bẹ́ẹ̀ náà tí wọ́n ti bọ́ sọ́dọ̀ ọba dẹ́dà ìgbà táwọn náà ọba pàjúdé báyìí inú kẹrẹ ló jábọ̀ lórí bíṣàkìlá حول ولا قوة إلا بالله العظيم هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسما كثيرا ọlọ́run tó ní wà àtẹ́wọ́ wa àwọn táwọn lẹ́yìn kan tó jọ ọlọ́run lọ lórí àfáàwà àmójí ẹ̀yà máa bí wọ́n gómìn lójú wa mọ̀ fi wá gómi lójú wa. Alhamdulillah.